اللهم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 فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذر الذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا وذكر به أن تبصل نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أبسلوا بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم وعذاب أليم بما كانوا يكفرون شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أبصروا بما كسبوا لهم شراب من حميم وعذاب حليم بما كانوا يكفرون أبريتتما القرآن pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí yóò kẹ́ gbogbo wa láyé ọba tó ṣe pé odò ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ́ tó bá dìjọ́ gbẹ̀ndà kìyàmà abẹ́lọ́hún kó kẹ́ ẹnìkọ̀ọ̀kan wa kúnnù ẹni tí ó kẹ́ níjọ́ náà lánàá a ṣàlàyé fún wa àwọn òfin ọlọ́run èyí tó rọ̀ mọ́ ìjókòó irú àwọn àyèwò ló yẹ kí mùsùlùmí ó ti máa jókòó àyèwò ni kò yẹ ká máa bá mùsùlùmí kó máa bá wọn pé jókòó ń bẹ̀ bílà lórí bó bá wá mú ni láti wà nírú ìjókòó bẹ́ẹ̀ kí lójúṣe wa tó yẹ ká ṣe gbogbo àwọn àlàyé yìí ó náà la ṣe fún wa lánàá láàfin lè mọ̀ wípé ẹ̀sìn Islam ẹ̀sìn tó pé ni tí ó ń ṣe àlàyé gbogbo bá ṣe lògbèsè ayé wa tá a fi lè rí ìyọ́nú ọlọ́run ọba ẹ̀rí pàlàyé yìí tá a ṣe lánàá èyàn lè máa wò wípé kí ló kan ẹ̀sìn lórí ibi téèyàn ti fẹ́ máa jókòó kí ló kan ẹ̀sìn lórí àyè téèyàn ó máa péjọ sí ẹ̀sìn ló nítorí wípé mélòó mélòó nínú ẹni tó kàn dánwò látara àwọn tí ń bá jókòó nígbà tí wọ́n ń kó àwọn èèyàn wọ́n bá kó náà mọ́ wọn kò sì bọ́ ń bẹ́ẹ̀ ẹlòmíì gba abẹ bọ́sálì kìámà lẹ́ni tí ò mọ́wọ́ tí ò mẹ́sẹ̀ ṣùgbọ́n wọ́n rí pé òun náà jókòó pẹ̀lú wọn níbẹ̀ láàfin mọ̀ pé tẹ̀sìn bá yéèyàn olórí oore tó ga lọ́wọ́n bá ṣe fún yàn gbogbo àwọn àṣẹ tọ́lọ́wọ́n bá pa wá fáǹfààní ara wa ní gbogbo tọ́lọ́wọ́n bá ní ká máa ṣe àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún wa èyí tó ní ká mọ́ débẹ̀ fáǹfààní ara wa ní lẹ́yìn eléyìí ọlọ́run ọba tún wá ń ṣe àlàyé míì fún wa èyí tó tún ní í ṣe pẹ̀lú ìntàlẹ́fi kànyọ́nu ọlọ́run ọlọ́run ọba ń sọ nínú alukur'an a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim. وذر الذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا وذكر به أن تبسل نفس بما كسبت لها من دون الله بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أبسلوا بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم وعذاب أليم بما كانوا يكفرون لا يبتي يا بيريت القرآن pẹ̀lú orúkọ ọlọ́run tí ó kẹ́ ogun wa láyé tó yẹ kó dùn ẹni tó bá ṣe ti ẹnìkan ní ó kẹ́ tó bá dìjọ gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́run ọba ni wàtẹ́rì lẹ́dínà tẹ́kadù dínà húnlá ibà wọn la ọlọ́run ní mọ́ bá wọn ṣe rẹ ànábì wàtẹ́rì bá wọn fara rora má so ọkàn rẹ mọ́ ọ̀dọ̀ wọn mọ́jọ́ ó ṣe pé ibi tó mọ jókòó sí ni àwọn o ọlọ́wọ́n bá ní wá zari lẹ́dí gbé wọn jù sílẹ̀ zar bimana uturuk pa wọ́n tì wà zari takadu dina hum láìbá wà láhùwá. wà takadu dina hum láìbá wà ọlọ́wọ́n bá láwọn tí wọ́n ti sọ ẹ̀sìn di eré àtàwẹ́wàá. tí wọ́n ka ẹ̀sìn sí nǹkan eré tí wọ́n ka ẹ̀sìn sí nǹkan awẹ́wa ọlọ́nirẹ̀ ànábì sallallahu alaihi gbogbo ojoko tó bá rí bẹ́ẹ̀ mọ́ bá wọn jókòó mẹ́ torí pé gbogbo tọ́lọ̀wọ̀n bá ní ká máa ṣe nídìí ẹ̀sìn kìí ṣe péré là ń ṣe ẹ̀rí pé tá a bá ń kírun lérí ẹni tó ń kírun ni pé ká máa kó wájú ọlọ́run láwa ká da ọkàn wa kọ ọlọ́run pàǹsìn lọ́run kì í ṣeré là ń ṣe ìdí nìyẹn táyì fi jó nínú mọ́ṣáláṣí torí pé èrè ló bíjó èrè ló bíjó èrè la bá débẹ̀ èrè ló bí ìmọ̀ fò sókè ló fi jẹ́ pé ta bá gbogbo ìlànà ẹ̀sìn Islam. kò sí tọ́jọ́ seerun ń bẹ̀ ṣérun lọ́jọ́ méré ni àbáwẹ̀ lọ́jọ́ méré àbísàká yíyọ eré hajj ló fi máa ń jẹ́ pọ́pọ̀lọpọ̀ ẹlòmíì tọ́rọ̀ bá yé dáadáa tó fi wá ṣiṣẹ́ hajj tó bá parí tó bá ṣe hajj lọ ẹ̀rí yóò máa sọ wípé lẹ́yìn eléyìí òun rò pé wọ́n tún ṣe hajj mọ́ sọ owó rò pé gbogbo tourism ìrìn àjò afẹ́ tó máa ń ṣe lọ London lọ America ojú rẹ̀ ni ó fi wò torí pé ṣe hajj gbogbo bó ṣe wulẹ̀ kó tó gbogbo bó ṣe wulẹ̀ kó pàtàkì tó nígbà tó bá ti bẹ̀rẹ̀ ó máa yẹpẹrẹ ní títí tó fi parí pẹ̀lú ipò tó rògbò ní nínú tí ìyẹpẹrẹ ó fi kọ́kọ́ jẹ́ tiẹ̀ pẹ̀lú gbogbo tó bá ní kó ní láyé gbogbo aṣọ ọlá tó ń wọ̀ yẹn ó bọ́ọ̀lẹ̀ ó wàá wọ aṣọ ó so kan mọ́dì ó sì pa kájà kan kò parí ìwọ àti tó wá jẹ́ ẹni yẹpẹrẹ jù ẹ wàá dàbá kan kódà kò jẹ́ president kó jẹ́wọ́ ló mú ọmọ ọ̀dọ̀ rẹ lọ ní tẹ́jọ̀jọ̀ wọ̀ nìyẹn o wá tún nílé wọ ṣú o nílé wọ bíi slippers tí ọmọ ọ̀dọ̀ wọ̀ yẹn irú ẹ̀ náà ló wọ̀ ẹnu wípé ìyàtọ̀ kan lè wà nínú stọ́ọ̀fù ara mi tó ní kálukú gbé ara mi lè jolówó ńlá èmi lè jolówó pọ́ọ́kú ṣùgbọ́n kankan náà ni kódà ò ní wọ pátá pẹ̀lú gbogbo ṣe lágbára tó bó ṣe kàǹkà tó bọ́ ọba tún jókòó tó jókòó rẹ̀ alájí ẹ̀pàtàmọ́ alájí ò ní sí pátá ń bẹ̀ láàfin lè mọ̀ pé gbogbo ẹ̀kan nínú Islam kò ṣeré ń bẹ̀ ọ wà máa lọ bẹ́ẹ̀ tó o bá dásìkò kan ó wà nípò ẹni tó ń fún nínú hòtẹ́ẹ̀lì ó sùn orí bẹ́ẹ̀dì wọ́n tẹ aṣọ sí i rọ́ọ̀gì ó wà ń bẹ̀ ac ó wà ń bẹ̀ kó mọ́ bá sú ọ tó bá tún wá yá ó tún kúrò ń bẹ̀ ó tún wá wà nípò pé ó fẹ́ ṣe tawaf tó kọjá ẹkú ń bẹ̀ ẹjẹ lágbájá ó ṣe kò sí tó jọ bẹ́ẹ̀ kó wọ́n mọ̀ ṣe tiẹ̀ ní ẹ kó wájú mi ẹjẹ mọ́tẹ̀mí mọ́lẹ̀ kò sí tó jọ bẹ́ẹ̀ àtẹni tó ní àtẹni tí ò ní oníkálukú ó mọ̀ ṣọ́gù kó n sáà ti oríta wá fún un ṣe kó n sáà lè ṣe parí bó bá tó kúrò níbẹ̀ yẹn wọ́n wàá lọ sí mùnà tó bá ń bẹ ní mùnà gbogbo bí ijọ́ mẹ́ta tó lò ń bẹ ọwọ́ ara pọ́nlé àrírú ẹ̀ ìwọ tó bá rí bẹ́ẹ̀dì sùn bẹ́ẹ̀dì oníhà kan oníhà kan báyìí ọba tó irú àwa yìí kó tó ru wa mẹ́ta wọn ò nítorí ẹ̀fọn olóníyà méjì ó wàá sùn bẹ́ẹ̀ kì í wá ṣe pé nù lé lábẹ́ tẹ́ǹtì tó bá wá sùn bẹ́ẹ̀ ó tún wá lọ sọ̀kò ṣáájú kó tó lọ sọ̀kò ó lọ sí Musdalifa ìgbà tó bá lọ Musdalifa ó wàá sùn ilẹ̀ ẹlẹ̀ kò tiẹ̀ sí bẹ́ẹ̀dì kankan lulẹ̀ ẹ́ ilẹ̀ ẹlẹ̀ tí ò sí pé ẹ̀dàpọ̀ ah, ẹ̀bára gbé bẹ́ẹ̀ dìbẹ̀ kò sí tó jọ bẹ́ẹ̀ nítorí ó jẹ́ ilẹ̀ ló sùn sí bàbá kan wá ń sọ pé sùn ah oh my god pé mo jẹ́ ah làwọn á rí bí ìgbà tán kẹran ilé yádà bíríìjì ah ilé àwọn òròpọ̀ lè ah ìjà líle yìí òun kàn wá fìyà jẹra àwọn ni ta lọ fẹ́ sọ fún kó fún ọ́nbẹ́ẹ̀dì ta lórí mọ̀ ta lórí ọ́ ẹ̀yìn rẹ̀ ẹjọ́jọ́ gba ẹgbọ́n àwọn ẹ̀pẹ́ ọkẹ́ ẹgbọ́n sẹ́gbẹ́ kankan rí bíbẹ̀ ẹ̀gbẹ́ lé kò sí pé ẹdí ń tásọ tèmi òǹkàlùkù ní ọ̀wà bí tí ó sùn sí nílẹ̀ ẹlẹ̀ ẹlòmí ayíra gbogbo ara rẹ̀ ó ti kú fún gbogbo ìdọ̀tí ibi tó sùn nìyẹn tó bá tó wá Otu tún lọ sọ̀kò ibẹ̀ ń kò sí pọ́kọ̀ kan ó gbé ọ wọn kálukú àmọ́ mi hẹlẹhẹlẹ fún irin ó wa lọ sọ̀kò ń bẹ̀ tó bá sọ̀kò tán ó tún mẹ́gbà ń padà lọ gba bí ibi tó lọ gba yẹn ọfẹ́ tó lọ po mẹ́ta irin tó rìn torí pé wọn ò fẹ́ káwọn èèyàn tó padà níbi tí ti ń bọ̀ kẹ́mi káwọn èèyàn máa tẹra wọn ibi tó yẹ kó yá ó wàá lọ gba ibi tó yẹ pé ìrìn èyí tó rìn débẹ̀ nǹkan òun mi ẹlẹ ó wàá tún lọ rìn ìlọ́po mẹ́ta tó bá tún dọ̀la òun tún gbọdọ̀ má lọ sọ mí bó ṣe wá ṣe gbogbo ẹ̀ nìyẹn títí títí tí tó fi parí iṣẹ́ lẹ́fì wá rí wípé ẹni tó bá wá lọ bẹ̀yẹn tó bá dé tó tún wá ṣe pálapàla ẹ̀rí pọ́rọ̀ yìí lẹ́ẹ̀fì rẹ lómi yọ sọ pé lẹ́yìn èyí o àwọn ò tún wá torí pé ó rò pé eré ni tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó débẹ̀ ó rò pé kò sí eré ń bẹ̀ ló fi jẹ́ pé gbogbo ohun tí ń bẹ nínú Islam látòkè délẹ̀ kì í ṣeré kì í ṣàwàdà kì í ṣawẹ́wà ọlọ́run wa ń kìlọ̀ fún wa ká mọ̀ sọ ẹ̀sìn wa dèrè nínú ọ̀nà tẹ́sù ń lò lẹ́nì lórí àwa mùsùlùmí òun náà ni pé ká wá sọ ẹ̀sìn dèrè ká sọ ẹ̀sìn di fàájì irú ibi tí wọ́n bá ti mú ẹ̀sìn bí eré àwọn èèyàn pọ̀ ń bẹ̀ ẹ̀hẹ́n lè ló da ẹ̀rí pé àwọn èèyàn ńláńlá ń wá bẹ̀ pé wà láìflè ó ṣe kíní à ọlọ́run ọba bu ẹnu àbùkù ó fi kan àwọn Yahudi àtàwọn Nasara tí wọ́n sọ ẹ̀sìn wọn ló fi jẹ́ pé gbogbo tí ń bẹ nú ẹ̀sìn Nasara kò sí nǹkan kan tó kù ń bẹ̀ eré ni látòkèdélẹ̀ bẹ́ẹ̀ yẹn fẹ́ kírun èèyàn kẹ́kọ̀ọ́ bó la ṣe sàlùwàlà abẹ́ẹ̀kọ́ èèyàn kẹ́kọ̀ọ́ bá a ṣe ké èèyàn kẹ́kọ̀ọ́ bá a ṣe rùkù jẹ̀mọ́ sóní ìdí kan kẹ́kọ̀ọ́ bó ṣe jó kó tó máa jójó kò ní ìdí tí wọn náà bá ni àbí tún lè jó sósì kátólì pé tiẹ̀ tún yàtọ̀ bọ́ bá tún jó ó tún kan ó tún kọ́ ni kì í ṣẹ̀sìn ọlọ́run wá ní gbogbo àwọn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ wàtárí lẹ́dínà ọlọ́run bá ní rẹ̀ ànábì gbé wọn jù sílẹ̀ má bá wọn jókòó papọ̀ má bá wọn jọ́sìn papọ̀ àwọn wo alẹ́dínà tákàdù dínà húnlá ìbáhùn wàláhùn àwọn tí wọ́n sọ ẹ̀sìn wọn di eré àti fàájì àwọn àfọ onímọ̀ tẹ̀síẹ̀rì wọ́n nu gbogbo ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin tọ́lọ́wọ́n bá ti dárúkọ eré àti fàájì ọlọ́run máa ń ti eré ṣáájú yóò ti láìb ṣáájú láhù ọ̀nà mẹ́rin ọlọ́run bá ti sọ nínú alukur'an nínú ọ̀nà tọ́lọ́run bá ti sọ ní suratul an'am táǹkà ọ̀nà méjì ló ti sọ ní suratul an'am ó sọ lọ́nà kan nínú suratul hadid ó tún sọ lọ́nà kan nínú suratul kital suratul tauba ọlọ́run ọba ń kìlọ̀ fún wa wípé ẹ̀sìn tòun kì í ṣeré ọlọ́run ọba sọ pé sánmà àti ilẹ̀ tá a dá gan kì í ṣeré láfidá wàmàkúnná làìbíìn àwọn ọlọ́run ọba kì í ṣeré là ń ṣe kí ni ìtumọ̀ eré ìtumọ̀ eré náà ní nǹkan téèyàn ń ṣe tí kò nídìí kan pàtó tàbí ń ṣe ní ń jẹ́rẹ́ ní owó tó bá já sí náà ni òṣèbéré là ń ṣe ló jẹ́ pé ẹni tó orí rẹ̀ ò pé òun bú mi eré ni mò ń ṣe ìyá túmọ̀ sí pé kò gbèrò èébù bẹ́ẹ̀ náà lẹni tó ṣe pé lòun ń sin lọ́hun tó ṣe pé eré ní í ṣe kì ṣe pé ó láníyàn kó fẹ́ sin lọ́hun ó kàn ń ṣe é ni nígbà tí ó di pásìkò wà nílẹ̀ òun ò sì ṣe nǹkan kan ó ń ṣeré ọlọ́run wá jẹ́ kó yẹ wá wípé dídá sánmà àti ilẹ̀ kì ṣe pé ọlọ́run ọba kì ṣe pọ́wọ́ dilẹ̀ ó nídìí tóun fi dá sánmà àti ilẹ̀ dídẹ́dá ó nídìí tọ́lọ́wọ́n bá fi dẹ́dà gbogbo nǹkan pátá ó torí ẹ̀ ṣe wà máa kú náà láàrin bí ọlọ́run ní àìṣe léré ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tá a bá ń sọ wípé ah, ọlọ́run ò mọ̀ ọlọ́run ò mọ̀ àwàdà gbólóhùn yẹn kò dáa torí fagilé ìmọ̀ ọlọ́run nìyẹn kò mọ́ ní tá torí kò sọ pé bí kulli shay'in alim nínú shay'in yẹn eré náà ti wọnú ẹ̀ ọlọ́mọ ó nímọ̀ nípa ẹ̀ tó kó tẹ bá ti lọ́lọ́run ò mọ eré nínú ìmọ̀ nǹkan kan ti dín bẹ́ẹ̀ nìyẹn á sọ ọmọ eré kì í ṣeré ó mọ àwàdà kì í ṣàwàdà ọlọ́run bá ń sọ fún anábíwá Muhammad sallallahu alayhi wa wọ́n ní kí ni ìtumọ̀ fífi ẹ̀sìn ọlọ́run ọba ṣeré ṣàwẹ́wà òun náà ni ìzá ubi dín alẹ́dí dàáútà um ìlẹ́yìn àwọn tó ṣe wípé bẹ́yàn bá ń pè wọ́n sídi ẹ̀sìn ọlọ́run yẹ̀yẹ́ ni wọ́n máa ṣe wọ́n máa ṣàwádà wọ́n ní à ah, nígbà tó lọ́wọ́ bá tiẹ̀ tó fẹ́ ràn yẹn ṣe wọ́ wá tún lọ́lọ́run ó tún rán ìwọ́n tó ṣe pé ọjà àjọ ń nájà ni àtúrí wọn náà lọ́jà ìwọ náà wàrà kan ṣé tó bá yẹ pé ànábì ọlọ́run ni ṣé kò yẹ kọ́ lọ́run kó sọ oúnjẹ kalẹ̀ láti sánmọ̀ fún wọn. àkọlùmọ́lẹ̀ adarosol wọ́n ní òjíṣẹ́ wo ni tiẹ̀ ya kúlù tọ́ àmọ̀ o tún jẹun wàyámṣe filẹ̀ aswak atúnrí ọlọ́run jà náà ó lè jójìṣẹ́ ọlọ́run tó yẹ kó jìṣẹ́ ọlọ́run kò yẹ kí wọ́n máa jẹun látara àdéhélé tánàbí bá ń pè wọ́n wọ́n máa ṣe yẹ̀yẹ́ wọ́n máa ṣe awẹ́wà tánàbí bá ń kírun wọn ò mọ ṣàwàdà àwọn ò ní kọ bí ara sí ọlọ́run ní kànábì ò pa wọ́n tì í. nínú tọ́lọ́wọ́n bá ń sọ fún wa ń bì ó náà nípa wọn tí wọ́n ń fi ẹ̀sìn ọlọ́run ọba ṣeré tí wọ́n fi ń sawẹ́wà ká jìnà sírú àwọn ènìyàn bẹ́ẹ̀ wàbí táálí káwa náà ká jìnà sí sísọ ẹ̀sìn ọlọ́run ọba déré a rí pé láwùjọ wa lẹ́nu aṣọ ẹ̀sìn dáwadà aṣọ ẹ̀sìn di eré láàmú arínú ṣẹṣẹ àwọn ènìyàn nínú àwọn àkíyèsí téèyàn bá kíyèsí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a rí pé jàlábí àtàwọn wọ̀nyí àbí tó funfun báyìí àwọn obìnrin náà ń wọ nísìn abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá bí wọ́n kébo náà lọ wọn làwọn lo àṣàlátù nígbà tí wọn ò sì sọ fún wọn wípé gbogbo ẹnikẹ́ni tó bá wọ ọsọ ọkùnrin làánà ọlọ́run yóò máa jẹ́ tiẹ̀ ẹ̀dá àwọn kí ló wá kọ́ lásàlátù ọ̀ torí pé eré náà ló débẹ̀ àwọn ẹ̀yà wa ń sàṣàlátù ti pẹ́ àwọn ẹ̀yà lásàlátù àmọ́ bí wọ́n ṣe ń ṣe àmọ́ ti ń jáde ńbẹ̀ lásàlátù bá wá di ilé ìpawó lẹ́nì tó di ilé pé tó bá ń wọ́ mage ibẹ̀ ló ti lọ́mọ pàdé ẹ̀ ó ti dèrè ó ti dáwàdà ṣé kò sáàfà láàrin wọn ni tí ó lè sọ fún wọn pé yìí tẹ ń múra ní múra yìí ó takò ti fẹ́ ọlọ́run anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni la'ana allahu almutashabbihin بالنساء من الرجال والمتشبهات بالرجال من النساء نينو رواية مين لعن الله المخنثين minar rijal lánà ọlọ́run kó máa bá gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá ń fi ìṣe sí ìjọ obìnrin nínú ọkùnrin kí lánà ọlọ́run kó máa bá wọn lánà ọlọ́run kó máa bá gbogbo ẹnikẹ́ni nínú obìnrin tí wọ́n ń fi ìṣe sí ìjọ tọkùnrin yálà nínú ìmúra ni yálà nínú ìrìn ni nínú ìṣesí ni tá a fi wá mọ̀ mọ́ tá a ní dàmọ̀ sọkùnrin ni sóbìnrin ni tá a ní dàmọ̀ ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ anábì ní kìlà náà ọlọ́run kó máa bá afẹ́ ṣe àṣàlátù afẹ́ gbalada àṣìmóríbọ́lá bẹ́ẹ̀ lánàá ọkùnrin wọ́ gan ó fún mọ́ ni lára ámbélé tà sí obìnrin yóò wá fún mọ́ wọn lára gbogbo àdámọ́ obìnrin pátá lèyìn ọmọ wò báyìí yóò wá ara fi ìjáàbù kékeré kan yóò fi sórí ní olóhùn lọ sásàlátù yúnífọ́ọ̀mù nìyẹn ló fi jẹ́ kí gbogbo àwọn tí wọ́n bá ń bẹ lérí ètò àkóso orú àwọn ìjókòó bẹ́ẹ̀ kán lọ bẹ̀rù ọlọ́run ọlọ́run ó bi wọ́n léèrè kí wọ́n sọ fún wọn gbogbo ẹni tí ó bá wá síbí kò gbọdọ̀ wọ́rọ̀ aṣọ báyìí wá ẹni tó bá ti wọ́ wá ẹni ó padà torí pé kọ̀rọ̀ wa náà má dàbí àwọn kan tó ṣe wípé wọ́n padà á máa ń fúnra wọn lóyún ni kò lè má rí bẹ́ẹ̀ àwọn kan ń bẹ tán bá ti wọ aṣọ wọn wọn ò ní wọ bàtà gbogbo ń tọ́ wá wọ̀ sábẹ́ pátá náà lẹ́mọ̀ rínú aṣọ tó wọ̀ yẹn o náà ni ó dùn níwájú alàgbà àjọ yọkọ̀ díẹ̀ yìn yọ mọ ṣàdúrà yọ mọ òun pé ó ń ṣàdúrà fún bó ṣe kọ̀ díẹ̀ yìn yẹn gbogbo pátá tó wọ̀ gbogbo ẹ̀ ni ó hàn ńgbà tí alàgbà náà tóun náà ṣe mọ̀lẹ́kà èèyàn ló náà òun náà sọ pé ó gbúdọ̀ wẹ̀yìn olúwa yóò bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ iṣẹ́ ó sì bẹ̀rẹ̀ kò sí ní tó fàájú pé ó ti dèrè àwa náà wá ń lọ bẹ̀bẹ̀ à ń ba lọ bẹ́ẹ̀ béèrè béèrè obìnrin ẹ wà máa bọ̀ ẹ ní mọ̀ ọkùnrin lè yóò pè ọkùnrin lè yóò pè gbogbo jàlábíà wa ọkùnrin ọ̀wá tún rí jàlábíà rà mọ́ àwọn obìnrin náà wá ń wọ̀ jẹ̀mọ́ ẹ̀já kì í sára ó ti dèrè ọlọ́run bá nira ànábì gbogbo àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ jìnnà sí wọn. wàgọ̀rọ̀ tí ó mọ̀ ẹ̀háyà tó dúnníà ọlọ́wọ́n bá ní kò sí tí máa fà á táwọn èèyàn fi máa sọ ẹ̀sìn di eré ju wípé àádáadáa lé ayé yòdòyòdò lé ayé olókòtàn jẹ báwọn torí pé sìn a kì í ṣẹ̀sìn láti lè fi tẹ́ èèyàn lọ́rùn ọlọ́wọ́n bá la máa fẹ̀sìn tẹ́ lọ́rùn níjọ́ bá ti ń ṣẹ̀sìn torí pa fẹ́ tẹ́ ẹ̀dá lọ́rùn ó ti dèrè tá ti ń ṣẹ̀sìn lérí ipa afẹ́ tẹ́ ayé lọ́rùn ó ti dèrè ṣùgbọ́n àṣẹ ẹ̀sìn wa báwọn ọlọ́run ọba ṣe ní ká ṣe lọ́nà tá a fi rí ọ̀nà ọlọ́run ìtànpè lẹ́sìn nìyẹn ọlọ́run ní tó jẹ́ kẹ́sìn ó dèrè báwọn lọ́wọ́ òun náà ní pé ọlọ́run ọba ní wágárọ́ ti wọ́n alhayatu duniya àádáadáa ayé alhayatu duniya ìṣẹ̀mí ayé bẹ́ẹ̀ tá bá ṣe báyìí bẹ́ẹ̀ rò ó máa pọ̀ bẹ́ẹ̀ tá a bá ṣe báyìí bẹ́ẹ̀ àwọn tó lówó lọ́wọ́ máa wá bẹ́ẹ̀ tá a bá ṣe báyìí bẹ́ẹ̀ àwọn ènìyàn náà ó máa pàwọ́ náà exist. wàgàrọ́ tí wọn mú ayé àtọ̀ dùn anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn sọ̀hábà wọn lọ bá anábì ní ọdún kan anábì wà nígbà tá anábì wà nílùú Mákà tawasada nabi sallallahu alayhi wa sallam anabi ó mú aṣọ rẹ̀ ó fi ṣe ìrọ̀rí ó wá sùn ní Kaaba àwọn sàábé wá dé wọ́n wá ní ìrò òjíṣẹ́ Ọlọ́run níta bá wá náà ni pé mata nasrullah ìgbàwo ni ìdẹ̀kùn àánú Ọlọ́run ìgbàwo ni òde àwọn èyí ṣe wá bọ́ ẹsẹ̀ ń sojú ṣe gbélé anábì sallallahu alaihi wasallam anábì ní ẹ̀ńkánjú ni ẹ má kánjú ìdẹ̀kùn ọlọ́run ọba ti dé tán ìyẹn túmọ̀ sí wípé anábì fún wọn lọ́kàn balẹ̀ torí pé tá à ń ṣe yí tọ́lọ ni kì í ṣe táyé ó sì ti ní bọ́lọ́ ń ṣe fẹ́ kéètò tí ẹ̀wọ́ máa rí afáwa Umar ọmọ Khattab radiyallahu anhu kọ́lọ̀ wọn bá kó bá yọ́nú sí ní ọdún tọ́lọ ń kó masjid al-aqsa tí ń jẹ́ jerusalem masalasi kan bẹ́ẹ̀nbẹ́ látàyè anabi suleiman òun ló ti wà ń bẹ̀ alẹ́ suleiman ló kọ́ ní palestine tó ń bẹ́ẹ̀nbẹ́ ìgbà tó yá àwọn mùsùlùmí lò ìgbà tó yá àwọn ó bọ́ sọ́wọ́ àwọn nasara wọ́n lò fá àwọn júù náà lò fá ìgbà tánábì lọ sallallahu alayhi wa sallam tó dàsìkò Umar tí Umar ń jẹ́ aláṣẹ àgbà fún gbogbo mùsùlùmí lágbàáyé àwọn ọmọ ogun mùsùlùmí lọ síbẹ̀ ọlọ́run sì fún wọn nígbà láàyè láti gba ìjọba Palestine àwọn nàṣọ́ra ẹni tó jẹ́ olórí àwọn nàṣọ́ra nígbà náà ó wá ní òun gbà láti kó kọ́kọ́rọ́ mọ́ṣáláṣí yìí kalẹ̀ nígbà náà wọn ò lò fún mọ́ṣáláṣí mọ́ chọ́ọ̀chì náà lò fún ó lòun gbà láti kó kọ́kọ́rọ́ ẹ̀ kalẹ̀ àmọ́ òun ò lè kó lé yín lọ́wọ́ bí kì í bá ṣe wípé ẹni tó jẹ́ olórí gbogbo mùsùlùmí lòun fẹ́ kó lé lọ́wọ́ wa ni ìyẹn ṣe wàhálà àrùn àṣẹṣe olórí wa Umar yóò wà ìgbà tán wà ránṣẹ́ sí Umar tí Umaru ń bọ̀ ó wá mú ọ̀kan nínú àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ lọ́wọ́ wọ́n gbé nǹkan ọ̀gùn kan wọ́n mú lọ́wọ́ Umaru wá sọ ọmọ ọ̀dọ́ rẹ̀ pé bá ti ń lọ ẹnìkan yìí kí lè ó fẹ́ tí n bá ti gùn díẹ̀ èmi náà ìwọ náà ó gùn náà bá ìwọ náà èmi náà ó gùn wo bí wọ́n ṣe gùn nìyẹn láti Madina dé Palestine Madina sí Palestine kì í sọ̀rọ̀ Àkúrẹ́ sí Maiduguri o kódà kì í sọ̀rọ̀ Àkúrẹ́ sí Kútọnu kẹ́ ẹ lè mọ ìrìn yẹn wọ́n bá díẹ̀ onóògùn wọ́n wọ́n fi wá débẹ̀ àsìkò tọmọ ọ̀dọ̀ òun ló kángun síbi tí wọ́n ń lọ ìyẹn túmọ̀ pé ọmọ ọ̀dọ̀ ni ó gun ẹṣin Umaru ni ó fa lọ́wọ́ débẹ̀ ìgbà tí wọ́n wá débẹ̀ àwọn sọ̀hábà tí wọ́n ti ń retí president ti ń bọ̀ wọ́n bá rí i pé president ní fẹsẹ̀ rìn ọmọ ọ̀dọ̀ ló gun ojú wọn yí padà bó ló ṣe jẹ́ tá a tún pé president wa ń bọ̀ wọ́n gbé ẹ̀tún wá fẹsẹ̀ débi àfọwọ́ Umar radiyallahu anhu ìgbà tó ṣe tó fẹ́ ṣe tán tí wọ́n gba kọ́kọ́rọ́ tí wọ́n ṣíka tí wọ́n ṣí Baitul Maqdis tí wọ́n ṣí Umar wa bá wọn sọ̀rọ̀ pé nahnu qawmun a'azzana Allahu bil Islam àwa tẹ̀ ń wò yìí kí la jẹ́ tẹ́lẹ̀ Islam ló lọ́n fi pọ́n wálé wa kullama ibtaghayna al-izza min ghayrihi tá a bá tún ti máa ronú iyì níbi nǹkan míì tó yàtọ̀ sí islam yìí á dẹni ẹ̀tẹ́ islam ló pọ́n wálé kí ló ń bí kí ló ń kí ló ń kí ló ṣẹlẹ̀ lédi pé mo fa ẹ̀sìn dé iyì tí islam fi sára mi ò kúrò mẹ́ẹ̀ láàfin lè mọ̀ páwọn tó ṣáájú gbogbo tọ́lọ́run bá ti ní kí wọ́n ṣe ibẹ̀ náà ní yìí wà wọn ò ní rí àpọ́nlé síbòmíì wọn ò ní rí iyì níbòmíì ìyẹn làwa mùsùlùmí ò ní òrí bẹ́ẹ̀ bí islam bá ní bóun ṣe fẹ́ ká ṣe gbéyàwó ni àní ṣe bẹ́ẹ̀ àní kò lè wà ẹja tún fi kíyàwó wọ wedding gown kọkọ náà wọn máa fọ́n eérú sí lórí báyìí káwọn kan gé kéèkì nítorí pé àmọ́ rò wípé bá a bá ṣe bẹ́ẹ̀ sì ṣe ní ká ṣéun ní bọ̀rọ̀ gidi ẹlòmíì ní àfa mi ò tẹ̀ gbà èwo ni bí wàá tẹ̀yàn sọ̀fọ̀ ká gé kéèkì ká gé kéèkì ẹ̀bí tiẹ̀ náà kọ́ wàgárọ́rọ́ ti ń láyà tó dúnìyà ayé náà ni kó lè tẹ́ ayé lọ́rùn ọlọ́run tó sì gbẹ́sẹ̀ kalẹ̀ ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir sọlọ́run tó dá wa sí kò mọ ètò ni ó ti mọ bó ṣe yẹ kó rí láàfin wa máa rí mùsùlùmí mi bí bá ń ṣègbéyàwó àní lè sòǹpinyà láàrin ìgbéyàwó mùsùlùmí àti díkẹfẹ́rí ta bá ń rí mùsùlùmí tó bá wà ní kójọ ẹni tí wọ́n máa ń ṣe kò ní yàtọ̀ sí tàwọn kèfèrí ara àwọn ènìyàn míì wọn àwọn gan wọn sọ islamic sóòru ẹ wà á rí obìnrin èyí tó tó wà burú bẹ obìnrin wà lọ lórí ìjọ nínú ti islam náà olúwa gbàdúrà yín ẹ ṣàdúrà aláwọ aláwọ aláwọ ṣàdúrà ọlọ́run ọba nira nàbí wàtàrí lẹ́dí iná tákàtúndínà hùm láìbáhùn wàláhùwà. لنا من دون الله ولي ولا شفيع ọlọ́run ọba ní wàgàràtúmùl hayatud dunya gbogbo àwọn tẹ bá rí tí wọ́n bá ń ṣe ìṣesí nídìí ẹ̀sìn tí wọ́n jáde kúrò níbẹ̀ sì ṣe ní kí wọ́n ó ṣe tí wọ́n wá sọ ẹ̀sìn di eré tí wọ́n sọ ẹ̀sìn di awẹ́wà ayé ló tàn wọ́n jẹ ayé ni wọ́n fẹ́ tẹ́ lọ́rùn tán bí àwọn náà léèrè àwọn náà sọ pé àwọn mọ̀ pé kò rí bẹ́ẹ̀ ẹbí Nasarani léèrè pé nínú ìwé ọwọ́ yín níbo náà ti sọ pé kóbìnrin ó jẹ́ olórí ìjọ kò sí ṣùgbọ́n what man can do a woman ń do better ẹ má jẹ àwọn obìnrin máyé bóbìnrin bọ́kùnrin bá jẹ́ olùdarí ìjọ kí ló dé obìnrin náà lè jẹ́ sọkùnrin lórí méjì ni in tó bi nìyẹn kì í ṣe tó wà nínú ìwé bóbìnrin bá fẹ́ béèrè nǹkan kó padà sílé kó lọ béè lọ́wọ́ ọkọ rẹ̀ òǹlìwé wọn sọ ṣùgbọ́n látara pé ẹ jẹ́ ká tẹ́ ayé lọ́rùn ẹ jẹ́ ká dùn ayé nú ẹ jẹ́ ká ṣe ń táyé ń fẹ́ òun ló ìyẹn nìkan kọ́ tá a bá tún wá rìn kiri láàrin ìlú á tún wá ara wọn big signboard ẹ wàá rí olórí ìjọ òun àtìyàwó wàá kẹnu bọra wọn lẹ́nu wọn ó tún wá gbé síta ibẹ̀ yẹn náà ni wọn náà sì ń lọ olórí àìnítìjú tó ga jù náà ti fi hàn yẹn wọ́n wàá pọ̀n lẹ́yìn ara wọn ìyẹn túmọ̀ sí wípé gbogbo ń tẹ́ ẹ ní àwa méjèèjì tá a pín rèé o ìtumọ̀ ẹ̀ nù má sọ pé ní nǹkan o bọ́ bá ti kó wá àwa tẹ́ ẹ fẹ́ máa sìn náà ni àwa méjèèjì ń rèé. ẹ wá ń sọ pé wọ́n sọ̀pọ́ọ̀tì káníyàwó méjì bọ́ọ̀ ló fẹ́ káníyàwó méjì nígbà tó rí kíyàwó méjì kan lọ́jọ́ ya fọ́tò kan gbé síbẹ̀ ilé iṣẹ́ ọ̀dàrú èyí tí wọ́n fi lè sọpọ́ọ̀tì ẹ̀ pọ̀ ṣùgbọ́n tó jẹ́ ká máa sọ báyìí ẹ̀rù ń bá ní kó má dọ̀la ká má padà wá mọ̀ rí ìmáàmọ́tù náà kí ló dé ṣe bí kọ́ mọ́sálásí mi èmi ní sì máa ṣe máa mú yín jama kì ṣe tí ò lè ṣẹlẹ̀ wẹ́ lọ kọ́ sílẹ̀ ṣùgbọ́n tọ́lọ́mbá ní kó bá èmi àti ẹ láyé àgbọ́dọ̀ yé mọ́mọ́ sọ̀rọ̀ ká máa sọ fáyé pé kò dáa ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ó ṣeé ṣe ká máa lágbára torí pé nàìjíríà freedom of religion wà ní tó bá wù ní ló lè ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àgbọ́dọ̀ sọ̀rọ̀ islam ò faramọ́ islam ò yọ́nú sí àìmọ́sọ̀rọ̀ tiwọn àwọn tó nímọ̀ nínú wọn ló sọ ẹ̀sìn wọn dábí tó dà lẹ́nìí kò sí súnà mọ́nú ẹ̀sìn wọn látòkèdélẹ̀ bídíà ni. tẹ́ fẹ́ yọ bídíà abẹ gbogbo ẹ̀sìn yẹn gan ó tán torí pé bídíà náà ní gbogbo ẹ̀ dúró lé lórí àdádálẹ̀ ní gbogbo ẹ̀ oríjínẹ́ẹ̀sì yẹn gangan ti tán ti pẹ́ ló fi jẹ́ ni tí wọ́n bá dá dúró lẹ́nu iṣẹ́ kò sí tó kù rí pé bí yàrá kan ń ah, jọ ayé ló ń tàn wọ́n jẹ́. wadakir bihi qur'ani bihi aibil qur'an alqur'ani tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ànábì ni kò fi máa ṣe wá sí fún wa máa fi wé ọlọ́run tí ń bẹ lọ́wọ́ rẹ̀ máa fi báwọn ènìyàn sọ̀rọ̀ máa fi ṣe wá àṣẹ fún wa ìwé tí ń bẹ lọ́wọ́ rẹ̀ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ti ṣe alqur'an ọlọ́ni wà á dákẹ́rù bí i ó ní kó fi máa ṣe wá sí. wà á dákẹ́rù bí i àtúntò sára lọ́kùn fún ọ̀dẹ́mẹ́ kásánà. lọ́ọ̀fù jẹ́ kí gbogbo wá sí téèyàn bá fẹ́ ṣe láyé gbogbo nǹkan míì tó bá sọ lẹ́yìn ìgbà tó bá sọ pé Ọlọ́hun wí ni ó ṣe wá sí wákàtí kan àkọ́kọ́ ọ̀rọ̀ àfọ olórin wí àfọ olórin wí àfọ olórin wí àkìlọ́ àkà pẹ̀lú àfọ olórin àníkìlọ ọlọ́run wí nígbà ọba sọ ohun tọ́lọ́run wí tán ọwọ́ a lè fi ọ̀sán tánàbí wí sọlá àlọ́sálà ọ̀sán táwọn onímọ̀ ẹ̀sìn wí ọwọ́ a lè fi àáfà ọ̀rọ̀ ọ̀fà ọ̀jọ̀gbọ́n ò lè fi kún bí wọ́n ṣe tó nìyẹn bí èèyàn fẹ́ fi sọ̀rọ̀ báìbù kọ́lá akọ́ máa fi bẹ̀rẹ̀ wá sí wàdákiri bil Qur'an wàdákiri bihi Qur'an ni ẹ sọ ìyẹn náà ni ẹ tì síwájú ní ẹ fi báwọn ènìyàn sọ̀rọ̀ ẹ wá lè fi yún ẹ lè fi tẹ̀lé ṣùgbọ́n Kùránì ní kódà kọ́kọ́ gbogbo àyè tọ́lọ́wọ́n bá máa ń sọ ní wadhakiri bil Qur'an man yakhafu wa'id níbi wadhakir bihi ay dhakir bil Qur'an. wadhakir bihi ẹlòmí ń bẹ ọlọ́run lọ́mọ ẹ̀yẹ ṣe orin tí ń bẹ lórí ẹ̀ bọ́ba kàfáàtì bàtàbàtà ni ó kà á wọ́n bá bi léèrè pé súra mélòó ló há ti pa ní òfin rẹ̀ yọkan há èyí tó tún wà ń gan kò ní yanjú ṣùgbọ́n odidi odidi higher education kan orin gbogbo ẹ̀ ń bẹ lọ́pọlọ ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ wàdákẹ́rẹ́ bẹ̀rẹ̀ Qur'an ìyẹn ni ó lè máa jẹ́ ká gbẹ̀ngbẹ̀ kíkẹ́ al-Qur'an kákẹ́ Qur'an ká mọ̀ túmọ̀ rẹ̀ ká fi Qur'an ṣe wá sí bàbá wa ka Qur'an a wàá tún sọ̀rọ̀ anabi kì ṣe hadith. bàbá tó wá sọ ànábì tí ṣe hadith kò sí láì fi ń bẹ̀ ká mú ẹsẹ̀ orin àwọn àáfàá ọ̀jọ̀gbọ́n ká mú wá fi ti ọrọ ọlọ́run ọba kò sí láì fi ń bẹ̀ àmọ́ kó ṣe pé gbogbo wá látòkè kò ní sọrọ ọlọ́run ọlọ́run wí kankan ò ní sí ń bẹ̀ ó súnmọ́ ká sọ ju ó wọnú ọ̀rọ̀ ká ṣe ètò ó wọnú ọ̀rọ̀ nítorí pé kì ọba la fi ń wa sallallahu ọlọ́run ọba nírẹ̀ ànábì ṣe kìlọ̀ fún wọn kí ni kìlọ̀ tó ṣe fún wọn ìkìlọ̀ tó ṣe fún wọn náà ni pé kí wọ́n má fọwọ́ ara wọn bàtà ara wọn jẹ́ àtúbùsálà náà bímọ kásá al òun náà ni kéèyàn ó sàlám tẹsílímùl mari lilhalak kéèyàn ó fọwọ́ ara rẹ̀ bàtà ara rẹ̀ jẹ́ kó fọwọ́ ara rẹ̀ tira rẹ̀ sínú ìparun òní tí wọ́n ń pè ní al-ibsal ọlọ́run bá wá ní wàdákìrì bil Qur'an fi Qur'an ṣe wáàsí fún wọn nípa kíni nípa pé pé àṣẹ sọ fún wọn kẹ́mi kọ̀ọ̀kan kó sì mọ́ kó bá rẹ̀ kó mọ́ fọwọ́ ara rẹ̀ fàparun fúnra rẹ̀ níwájú ọlọ́run. torí pé tó bá lọ ọdíjọ́ gbẹ̀ndẹ̀ alìkìyàmà tó bá to ọ̀rọ̀ rẹ kó yanjú látàyé tó bá gbé déwájú ọlọ́run ọba ní wíwọ́ lẹ́yìn sàlámì ìdúnilá ìwálì yòówó wàlà ṣẹ̀fẹ́. wàlíyùn ó túmọ̀ sí ọ̀rẹ́ wàlíyùn ó túmọ̀ sí ọ̀gá wàlíyùn ó túmọ̀ sí alárànṣe ọlọ́run ní gbogbo òtúmọ̀ tó rí ó ní kò ní sí fún ọ níjọ́ náà kò ní sọ̀rẹ́ kan tó lè sọ fún ọlọ́run pé ọlọ́run a ah, ọ̀rẹ́ mi ni ẹ bá ń filẹ̀ kò sí bẹ́ẹ̀ sì ni kò sọ́gá kan tó lè sọ pé a ah, ọmọọṣẹ́ mi ni ẹ filẹ̀ kò sálárànṣe kankan tó lè gbà ọ́ lẹ̀ lérí ní tó yẹ kó túnṣe látàáyé tó o bá ti rí túnṣe tó o bá gbé déwájú ọlọ́run tọ́lọ́run bá fẹ́ fi bí ọ léèrè kò sí wàlíyún kò sáláràn ìṣe kankan tó lè gbà ọ́ níwájú ọlọ́run wala shafi' bẹ́ẹ̀ sì ni kò sí olùṣìpẹ̀ kankan fún ọ tó bá dijọ́ gbé dàlù kìyàmà áyà yìí ọlọ́run ọba ṣe náfíò wìláyà ó sì tún ṣe náfíò ṣàfáà láyìí kan Qur'an ọlọ́run ọba ní falaysa lahumul yawma hahuna hamim wala ta'amun illa min ghislin la ya'kuluhu illa al-khatim ọlọ́run ní a máa sọ fáwọn ọmọ náà ọlọ́run kó dákun kó má ṣe wá lọ́mọ aná ọlọ́run bá láàmà sọ fún pé falaysa lahumul yawma hamim mo sọ́ọ̀rẹ́ ààyò fún ọ lẹ́nu ọlọ́run ní a máa sọ fún pé kò sọ̀rẹ́ fún ọ níbí lẹ́ni wàlá tọ́ amú ní ilẹ̀ amínúrísílẹ̀ kò sóúnjẹ kankan fún ọ lẹ́ni àfóúnjẹ ẹ̀dọ̀jálù fún tó bá ti ń jẹ láyé akólòwò ìlàlẹ́kọ̀ ọ̀tẹ̀ kò sẹ́ni tí ó máa jẹ kò sẹ́ni tí ó máa jẹrúfẹ́ oúnjẹ bẹ́ẹ̀ àfi gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ alkhatiun almudnibun ọlọ́run ọba ṣe náfíù alárànṣe níjọgbìn dàlùkìyàmà fún ẹni tí ò ṣe tó fi lè rí alárànṣe níjọ náà ọlọ́run ṣe náfíù ṣàfáà fún ẹni tí ò ṣe in tó fi lè rí ìpẹ̀ níjọgbìn dàlùkìyàmà nítorí pé ìyẹn ò túmọ̀ sí pé àrànṣe ò ní síjọ náà ìyẹn ò túmọ̀ sí wípé ìpẹ́ ò ní ìpẹ́ ó wà dáadáa níjọ náà ṣùgbọ́n ẹni tí ó rí ìpẹ́ òun lẹni tó ti rìnrìn kórípẹ̀ nígbà tó ń bẹ láyé ẹni tó ṣèṣe kórípẹ̀ nígbà tó ń bẹ láyé ànábì ó sì pẹ́ mùmíní dọ́gbẹ́jà kìyàmà nínú ìpẹ́ tánàbí ó kọ́kọ́ ṣe níjọ náà ash-shafa'atul uzma òun náà nígbà tí gbogbo ẹ̀dá bá ń bẹ níwájú Ọlọ́run tọ́lọ́run bá wa dìde nínú sàárè wa ọlọ́run fi ìgbédìde wa nínú sàárè wa ó fi wé nígbà tí tata bá tata bí esu tí wọ́n ṣe yìí tí wọ́n fọ́n àbí alfarosh labalábá àfòpiná tí gbogbo wọn bá ṣe yìí ẹ̀rì pé oníkàlùkù ó fò kiri ni kì í ṣe pé oníkàlùkù mọ ibi tí ń lọ wọ́n sá máa fò lura wọn ni bẹ́ẹ̀ nígbà tá a bá jáde nínú sàárè wa oníkàlùkù ó sá kálukú mọ sá káàkiri kálukú mọ ibi tí ń lọ níbo lọ́mọ tó ń lọ tọ́lọ́mọ bá fi sọ pé yakulu insanu yawma idin ainel mafar kálálà wásár ila rabbika yawma idin ilmustaqar yunabba olè insanu yawma idin bima qaddama wa akhar ọmọ ènìyàn máa sọ pé ainel mafar ẹ̀dá kúnbọ̀lá sàgbà nígbà tán bá wú wọn jáde látinú sàárè wa ẹni tí wọn kọ́kọ́ gbé jáde nù sàárè tí ó kọ́kọ́ jáde tí sàárè ó kọ́kọ́ lanu tí ó dìde wọn lànà Muhammad sallallahu alaihi wa sallam anábìíní àná awwalu man yanshaqu anil ard èmi lẹni àkọ́kọ́ tí ilẹ̀ ó kọ́kọ́ lanu fún tí ó dìde tó bá ti dìde oníkàlùkù náà wọn máa tàbí so níbi sàárè oníkàlùkù mọ́ bí mílíọ̀nù pẹ́ẹ́nì tẹ́já gbé jẹ o sótìyé pèsè nu ẹja ni ó ti ta jáde. ṣeṣe ọlọ́run ò wá kọjá ogun tí wọ́n rò yẹn ọlọ́run ní gbogbo ẹ̀dá lòun gbé dìde ọlọ́run gbóhùn náà dìde bọ́ba wa gbé ogun àdìde níbo ló ń kálukú fẹ́ ságbà kò ní sí sánmà kò sí ilé kò sí níbo ló fẹ́ oníkálukú bàrà ní gbangba ọlọ́run wà nínà ní òhù ìyàwó Aisha wa ń béèrè ẹnìkan ò ní lè rí gbóbìnrin ló wà lẹ́gbẹ̀ẹ́ o ẹ jẹ́ ká wo àpèjúwe táyé náà ìyàwó tó nínú ilé kódà kó túnra ṣe kó fi gbogbo nǹkan fà ọ́ lójú ṣùgbọ́n wàhálà kan bẹ tó ń bá fínra wọ́n ti sọ fún ọ wípé owó tó ọ jẹ nígbà tó ò ti rí san wọ́n ti dájọ́ nílé ẹjọ́ wípé tó bá ti dọ̀la ọ ń lo ẹ̀wọ̀n ọ ń lo ẹ̀wọ̀n oṣù mẹ́fà ìyàwó wa nanú sí ọ o sì kíìsì mi ọ̀rọ̀ kíìsì rèé ní ti bẹ òun lọ ẹ̀wọ̀n lọ́la jama ṣé yóò tiẹ̀ lálẹ́ akpọ́bìnrin kan ní bẹ̀lẹ́gbẹ̀ wọn tayé nìyẹn à ń bèlè tayé jọ gbé dàlẹ́ kí á mọ níbolo tí bẹ́ẹ̀ rí nàrí pọ́bìnrin kan ní ọ̀wẹ́ wò a wà á wà bẹ́ẹ̀ lórí ìnáró pẹ́ bẹ́ẹ̀ a wà lọ́mọ báwọn ànábì ọlọ́run kàmájà àfi sahih pèrè ànábì báwa ṣe pẹ̀ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run ti ẹ̀ dájọ́ ìnàró yìí pọ̀ oníkálukú ó máa nàró á wà ní nàró á máa làágùn oògùn oníkálukú ó sì máa oníkálukú ó máa tẹ̀rì ara só lè di omi ó lè di odò bẹ́ẹ̀ ni níjọ́ náà di odò oòrùn ó súnmọ́ wa kó wọ́n máa làágùn níjọ́ àwọn èèyàn wa ọmọ sọ pé ọlọ́n kódà kó se nánà láwọ̀ ọlọ́n dájọ́ ìnira ipò lálọ́mọ báwọn ànábì alọ́ba Musa Musa tó bẹ́ẹ̀ ìgbà tó ń bẹ láyé òun pààyàn ànábì Ibrahim àwọn ò tó bẹ́ẹ̀ àwọn àlọ́ba ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì náà ó kọ́kọ́ fẹ́ sal tó tọ̀ béèrè àfọ̀ ànábì lóbi jẹ́ pé ta ni ń jẹ́ kinní kan kinní kan ọlọ́run ó jókòó jésù ọmọ dájọ́ níbo ni ó dájọ́ fún ẹ níjọ́ náà níbo arábìnrin kan lọ forí kalẹ̀ níwájú ọlọ́run pé ọlọ́run dákun mo fẹ́ ṣìpẹ̀ ọlọ́run náà àkùlẹ̀ ti fún ọ ìwọ ló ní ìpè yẹn sáàlù tó ìtọ̀ béèrè àmọ́ fún ọ kí ló fẹ́ ntọ́lọ́ ń fa nàbí kò fa nàbí kankan Anabi ni ó wà bá wa bẹ lọ́hún ìwọ́n tó olóyìn sọmọ lẹ́yìn ànábì níjọ́ náà ànábì ni ó bẹ lọ́hún fún ọjọ́ náà Anabi ni ó bẹ lọ́hún tọ́lọ́hún ó fi wá dájọ́ tí ẹjọ́ bá wá ń lọ àwọn ìpẹ̀ kan wà máa wáyé ànábì ó sì pẹ̀ fún àwọn tó ṣe wípé iṣẹ́ rí wọn kò kúnjú òṣùwọ̀n tó iṣẹ́ àìdá nínú àwọn alùkàbáyìrì ànábì ò bá wọn ṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n wọn ò ṣẹbọ láyé o pé ọlọ́run bá ń foríjì wọn àlùmọ̀ mi ni wọn ọlọ́run ni mo foríjì wọn ànábì nìkan kọ́ ni ó ṣìpẹ̀ ẹni bá kúkú ṣẹ̀yídí yóò ṣìpẹ̀ ní ọ̀gbìn dàlùkìyàmọ̀ gẹ́gẹ́ bó ṣe wà nù hadith ẹ tó nímọ̀ nípa alukur'an tó kẹ́ alukur'an tó sì ń lò ó bó ti tọ́ àti bó ṣe yẹ yóò ṣípẹ̀ níjọba ìjà kìámà ìyẹn làwọn bàbá wa tí wọ́n ṣáájú ni wọ́n fi múra pé alóòkèwú because wọ́n mọ ẹ̀san tí ń bẹ ń bẹ ó tayọ ẹ̀san ayé ìwọ náà wàá bèrè ẹlẹ́rè gbogbo ọmọ ló bí kalẹ̀ èwo ló kéwú nu gbogbo ọmọ méjèèjì látòbí kò sí kan tó kí alukoran níbẹ̀ bó ti wòlé ọmọ àmọ́ àrí dókítọ̀ àrí ẹnjìníà àrí lọ́ọ̀yà gbogbo àwọn táwa kàkalẹ̀ yẹn kò sẹ́ni tó ní mẹ́sìn láfa àfi sọ pé yàwó málkìyà mẹ́tìlá màálùn wàlá wàládùn wàlá àbùkà wàlá ummu wàlá nasabun wàlá àbùkà wàlá ummu wàlá nasabun. wàlá àbùkà wàlá yọmọlkìyà mọ́tìlá màálùn wàlá wàládùn níjọ́ gbẹ̀dẹ̀ alìkìyàmà owó kò ní wúlò èyí tàà bá fi ṣe tọ́lọ́run èyí tàà bá fi ṣe tọ́lọ́run yóò wúlò níjọ́ náà lóbi jẹ́ pé ẹja náà sójú ọ̀nà ọlọ́run ẹja náà sójú ọ̀nà ọlọ́run à kò ní ìdí kan ṣẹ̀bẹ̀yàn ẹni tó bá mọ ìtumọ̀ rẹ̀ ó gbúdọ̀ mọ ẹná anábíwá Muhammad sallallahu alaihi wasallam anábì ní èyí tó jẹ́ tiwa nínú owó náà nìyẹn ṣùgbọ́n nínú làákàyọ ọmọ nìyẹn èyí tá a fẹ́ràn jù lèyí tá a kó pamọ́ mọ́ bá ṣe bí ṣẹ̀bí lílá ẹlòmíì ó wà kọ́wọ́ bá pọ̀ yóò fọwọ́ ti one thousand sẹ́yìn yóò ti five hundred sẹ́yìn two hundred sẹ́yìn hundred naira sẹ́yìn fifty sẹ́yìn ten sẹ́yìn tó bá tún wá rí five naira tó bá tún gánran yóò ti sẹ́yìn èyí tó ti wá rẹ̀ ọlọ́run wàá dàbí ẹni wípé nínú súnà ni pé five naira lówó fíṣẹ̀ bílì láì pé ah, ah ẹ dákun bínú mi ò ní ṣẹ́ǹjì ni o one thousand lọ́wọ́ àbí ẹ̀yìn ah, fi one thousand ṣe fíṣẹ̀ bílì láì pé kò sí ṣẹ́ǹjì ni o tẹ́ bá gbà lọ tẹ́ bá padà tẹ́ bá ti rí ṣẹ́ǹjì ìwé ló lẹ́bẹ̀ẹ́ filẹ̀ ní one thousand eh, five naira náà mo fẹ́ láàyè èyí tó wá kù yẹn ọlọ́kùn pamọ́ sí báńkì bó bá wu ọlọ́run ọlọ́run á àwọn èèyàn wà máa sọ pé àtàbà ah, lọ báǹkì ní ìsìn wọn ní fún ẹ ṣé ẹ kò ní atm ni ó lé atm ẹ mọ ah, àwọn èèyàn ẹ mọ pin code ẹ kò lé ò ní ìdí ẹ lọ báǹkì ẹ lọ́mọ gbà ní hundred thousand lójoojúmọ́ at least first bank ó release hundred thousand lójúmọ́ ẹ lọ́mọ gbà kò ní ìdí ẹ yọjú sí wọ́n sì mọ pin code wọ́n mọ kóòdì wọ́n sì lọ́mọ bọ̀ gbà àwọn tí ò bọ ọkọ̀ síbẹ̀ àwọn ni wọ́n na lóbi jẹ́ pé yìí tá a dì pamọ́ wọ́n ròyìn anẹ́bísọ́lá alẹ́sálà nínú akhlaqul Mustafa wọ́n ní owó èyí bá nàbì sunlé tẹ́lá àsálà ànábì ó na kó tó lọ sùn a sọ pé káwọ̀ ṣe bẹ́ẹ̀ wọ̀ pé má ní wálé má lè gbé débẹ̀ wọn o so ti yé kọ́mọ àdí pé àárọ̀ ọjọ́ kejì ọmọ bèrè owó oúnjẹ pé a ah, súnà láṣẹ lálẹ́ àná <laughs> ṣùgbọ́n ta fẹ́ fààyàn ń bẹ̀ ni pé kò sí àlè tó ànábì sálà torí pé ó rí pé tòní ọlọ́run ó ṣètọ́lá àwọn mí ń bẹ tí wọn ò tí ì rí nǹkan jẹ ká náwó èyí tá a bá ná sójú ọ̀nà ọlọ́run ara ń fa ní ẹ̀ níjọba ìyàlẹ̀ kí á mọ̀ lóbi jẹ́ pé yàwó málìkìyà mọ́tì láàmọ́ ló ń wá láwá owó ta ní kò ní wúlò èyí tá bá fi ṣe tọ́lọ́run ní ṣùgbọ́n èyí bá fi ṣe tọ́lọ́run yóò wúlò níjọ náà wàlá wà ládùn ọmọ ṣùgbọ́n èyí tá a bá tẹ̀ sójú ọ̀nà ara ń fani ẹ̀ òbí mi ń bẹ tó ṣe pé ọ̀rọ̀ rẹ̀ yóò máa pa yín kéke ní ọlọ́run náà iná lọ̀rọ̀ rẹ̀ ọjà sí ọmọ ní òwà sọ pé rẹ̀ ọlọ́run ó kádàrá kí ọkadara ṣe tiẹ̀ láyé òbí yìí ló tọ́ mi síbẹ̀ n tẹ̀ láṣẹ láyé òbí yìí ló fún mi ó kún mi lọ́wọ́ lérí ẹ̀ ọlọ́run bá ń foríjì ọlọ́run foríjì àwọn yóò ṣẹlẹ̀ ṣàfà yẹn ń bẹ níjọ́ náà yọmọlìkì ya mẹtìlá màálù wàlá wàládùn wàlá àbùkà wàlá ọmọ wàlá nasabun wàlá àbùkà wàlá ọmọ wàlá ìyẹn làwọn bàbá wa tí wọ́n ṣáájú ìyẹn ló yé wọn torí pé gbogbo nǹkan ọ̀run làwọn máa wò wọn ò mọ bí ó ṣe rí ṣùgbọ́n tó bá ti gbọ́ nínú wáàsí pé nǹkan báyìí yóò wúlò fún yàrá kìámà wọn ò mójútó látàyé ni wọ́n ti mójútó bó ti wá wulẹ̀ kó rí ọlọ́run ti wá sàánú àwa lásìkò yìí èèyàn akẹ́kọ̀ọ́ ayé atúnkẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó ti wá dìrọ̀rùn ṣùgbọ́n ẹni tó wá tan rẹ̀ jẹ láyé tásìkò táwa wáyé ó lẹ́ni tó wà lọ́pẹ́ kọ̀ ayé nìkan ló fẹ́ ẹlòmíà sì torí kọ́mọ ó lè páàsì ìdúgbò pẹ́ lè kí ó lékè wọn gbàtó ti bẹ̀rẹ̀ máa lọ lékè olójó fèlè bá parí tú kí ni máa dórí ó pé tí èbá ṣe kéwú níjọ́ gbẹ̀ndà àlìkìyàmà ọlọ́run kò ní sí ìsìpẹ̀ fún àwọn wọ̀nyí ṣùgbọ́n ìsìpẹ̀ yóò máa wà fáwọn tó bá gbélé ayé ṣe in tí wọ́n fi lè rí ìpẹ̀ níwájú ọlọ́run náà. ليس لها من دون الله ọlọ́run ọba ni wà ń tá adìl kó là adìlín aláàdìlù ń bẹ mọ́tò sí déédéé o adìlù ń bẹ yẹn ìntàlẹ́fìwé ó náà ni inward èyí tí ń jẹ́ inward ó náà ni wọ́n ní ẹ ṣe tàdílù nǹkan yẹn kí ni nǹkan tó ṣe déédéé ẹni tá a fẹ́ fìyà jẹ àwa ni ẹ̀dá tẹ́ ẹ̀ bá fẹ́ fìyà jẹ ìlú la lè san tó ṣe dé táàfì lè gbà á tí òfin ní jìyà yóò dá tí òfin ní jẹ́ olú ẹ̀wọ̀n ẹ lọ san ten thousand naira adilu nìyẹn ló fi jẹ́ pé de lárúbá adilu ó tún túmọ̀ déédéé ṣùgbọ́n níbí àní tu wípé déédéé adilu ń bẹ̀ yẹn ìwádìí ni kò sí ní tó tó a lè fi jìrọ̀ ìyá fún lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ni wà ń tá adélkùnlá adélẹ́ kódà kó kó gbogbo nǹkan wá láti lè fi gbára rẹ̀ níbi ìyà yẹn láti san nǹkan yẹn kó lè mórí bọ́ nínú yà. àní gbà á lọ́wọ́ ẹ̀ láàyò ọ̀kadùnmí ni torí pípa tó ń bẹ láyé ó ti yẹ kó ṣe àṣé ní téèyàn ń ná lójú ọ̀nà ọlọ́run èèyàn fi ń yọ okun náà lọ́rùn ààrẹ èèyàn ni. àsọdákọ̀ ìtọrẹ àánú tó ti fò gádọ́bà rọ́bù a máa mú ìbínú ọlọ́run kúrò lórí èèyàn bí èèyàn bá jẹ́ ẹni tó yáwọ́ ẹni tó ń ṣe dáadáa tó ń náwó sójú ọ̀nà ọlọ́run tó wúlò nídìí ẹ̀sìn ọlọ́run ọba àtẹni tó mọ̀ àtẹni tí ò mọ̀ ni wọ́n máa ṣàdúrà fún àtẹni tó rí rí àtẹni tí ò rí rí ni wọ́n máa ṣàdúrà fún bí èèyàn bá jẹ́ ẹni tó yáwọ́ bí èèyàn bá jẹ́ ẹni tó ń ṣe dáadáa táwọn èèyàn jàǹfààní ẹ̀ ẹwà àwọn olówó kan nílẹ̀ Yorùbá tí wọ́n ṣe dáadáa tí gbogbo ayé mọ̀ alhaji mashood abiola kọ́lọ́mù bá kó bá foríjì ó ṣe dáadáa àti káfítẹ̀gàn sí ẹlẹ́mìnira kámútẹ̀gàn kúrò ẹfítẹ̀gàn sí so ti yé abiola náwó nídìí ẹ̀sìn ó tó fàyè lẹ̀ ó ná owó sídìí ẹ̀sìn ó tó fàyè lẹ̀ káfítẹ̀gàn kún àríṣekọ́lá náwó nídìí ẹ̀sìn kó tó fayé lẹ̀ lẹ́yìn àwọn méjì tá a mú kí ló tún ṣẹ́kù láti ń bẹ lọ́wọ́n ọba kó bá wa replace wọn padà kọ́lọ̀n kó fèmí náà replace wọn ó fi wọ́n òkú kìí kú sí èèwọ̀ káàfọ́ òjòlówó kìí ṣe àrámù àfáà wa Abdullahi ibn Mubarak ó ni àfáà Imamu Bukhari Abdullahi ibn Mubarak àfáà àgbà ni lọ́dọọdún èèyàn 300 ló wọ́n rán ní mọ́ká tí wọ́n bá wá dé àjò náà ó lọ yóò wá tún ní kí gbogbo ẹnì kọ̀ọ̀kan ó lọ máa tọ́ka sí gbogbo tó bá wù kó máa ra kọ̀ wá ní sọ pé ẹ má ya ẹ má ra nǹkan tó bá ti wọ 5000 mm, mm, mm. kò ní sọ bẹ́ẹ̀ ẹ sáàmù ara gbogbo tó bá wù kálukú èèyàn 300 dùn nígbà wọn bá wà rà yóò san gbogbo ẹ tó bá tó dọ̀ọ́dún kejì yóò tún ra bẹ́ẹ̀ àfáàsì ni tí kì í ṣe kékeré nínú onímọ̀ abdulrahman sudais tá a máa ń gbọ́ kuraani tó bá ń ka kuraani yẹn àgbà àfáàní ọlọ́run sì jogun arísìkì tó bu háyà fún abdulrahman sudais ìyẹn ò túmọ̀ sí ká fọwọ́ àwọn ẹgbẹ́ tó ọlọ́run nígbà tó ti sàwọn olónímọ̀ ọlọ́run kò sí níbi tó sì wà ọlọ́run tààrí ẹ̀ sáwọn o <laughs> lè rórí gba òsì ọlọ́run bá fẹ́ de òsì sí ọ kọ́lọ́run ọba kó bá wa fi àwọn èèyàn dáadáa rọ́pò àwọn tí wọ́n lọ yẹn tí wọ́n tún máa náwó sójú ọ̀nà ẹ̀sìn kọ́lọ̀ ń kó ṣe àwa náà lọ́kàn nínú àwọn èèyàn bẹ́ẹ̀ nítorí pé ẹni tó bá náwó sójú ọ̀nà ọlọ́run ó ń kó ọlọ́run nífà tó pọ̀ ó ṣẹlẹ̀ lójú ayé anabi sallallahu alayhi wa sallam àwọn sàábí wọn lọ bá anabi sallallahu alayhi wa sallam àwọn tí wọn ò ní wọn ni ya rasulallah dhahaba ahalu duthuri bil ìsọlúùnà ká máa nu sọlẹ̀ àwọn báwa ṣe ń àwọn náà ń kírun bàbá làá kírun àwọn náà kírun bàbá náà ṣe báwa ń gbàwẹ̀ àwọn náà ń gbàwẹ̀ gbogbo àwọn nǹkan nínú tọ́lọ̀ tí wọ́n tún tán tó fi jù àwa lọ nínú tọ́lọ̀ tó ṣe fáwọn wọn tún ná àwọn ò ní nǹkan náà anábìnrin ẹ̀fọ́ kan balẹ̀ sẹ́rí subhanallah subhanallah tẹ́yìn náà bá ń ṣe sọ́dá kọ̀ náà wàkúlù tahmidatin sadaqa alhamdulilayi àtẹ̀yìn náà bá tún ṣe sadaqa náà ló mọ̀ anábì sáwọ́ aka gbogbo ẹ̀ nígbà àwọn olówó tún gbọ́ àwọn náà bá tún bẹ̀rẹ̀ subhanallah àwọn náà tún ṣe alhamdulilayi àwọn ètò bá wọn anábì ah, wọn mà títí ṣe subhanallah náà wọn ti ṣe anábì náà ah, ọlọ́run kì í wá ṣe gbé tọ́lọ́run tó taari arísìkí sí náà lọ́lọ́run tó máa ń fi ẹ̀mí kó lè ná sílẹ̀ mi tọ́lọ́run bá wá pa méjèèjì papọ̀ fún ọ ẹ̀sìn yí ọ ọlọ́run tún bù ọ láṣìírí ó tún fi rọ̀ ọlọ́run láti lè máa ná sídìí ọlọ́run oore tó tóbi ni torí pé gbà kan ń bọ̀ tówó yẹn ò ní wúlò ọlọ́run ọba sọ pé gbogbo tí wọ́n rí kan mú wá lówó láti fi jìrọ̀ ara wọn níbi ìyà láàyò kádùnmí ni àní ìgbà lọ́wọ́ mi ni ha ayé mina nafsi ha yẹn tàúdù ilà nafsi àní ìgbà lọ́wọ́ ẹ̀mí náà. àwọn wọ̀nyí náà làwọn tó ṣe pé wọ́n ti kó parun bára wọn látara tí wọ́n fọwọ́ ara wọn ṣe. omi tí wọ́n ó máa mu níjọ́ náà láwọn ń ṣàrọ̀ bùn mí ní hamim tábà wọnú náà tán omi gbóná láàmà fún wọn mú jẹmọ́ ó yẹ ká máa bira wa léèrè pé ẹni tó ń gbẹ́ngbẹ́ tán wá ní wá mọ́ omi gbóná èyàn ó sọ pé àmì ìmọ̀ ṣùgbọ́n òǹgbẹ́ yẹn yóò lágbára débi pé wọn ò ní rìnà rí pé omi gbóná ni òǹgbẹ́ yẹn wọ́n sàtẹ̀kí nǹkan kan sàwọ inú yẹn níbi tí òǹgbẹ́ yẹn ó lágbára dé ọlọ́ni fàṣáàrí múna ṣorí balẹ̀ hìm kódà tí wọ́n bá mú ìmú ràkúnmí ni wọ́n máa mú ràkúnmí ti àìsàn kó àìsàn òǹgbẹ torí pé àwọn ràkúnmí kan tún bẹ àìsàn kan bẹ tí máa ń ṣe ràkúnmí tó ìgbé táìsàn yẹn bá ń ṣe yóò mú mi tí ó fi kú ni tí wọn bá rẹni tọ́jú ẹ̀ irú àwọn ràkúnmí bẹ́ẹ̀ náà máa ń mu ṣúrúbàlì him ọlọ́run tún wá fi irú àwọn ràkúnmí yẹn wé àwọn ọmọ ẹ̀nà bómi yẹn ṣe gbóná tó ṣúrúbàlì him wọn ò máa mú gẹ́gẹ́ bómi yẹn bá ṣe ń wọ yóò máa já gbogbo ìfún wọn tó bá yẹ pé ikú tún bẹ ni wọn ò bá kú ṣùgbọ́n kò síkú mọ́ ọlọ́run bá ń so eléyìí káwa tá ń bẹ̀ láyé sìn ká lè kí ìsara ọwọ́ àlè máa ṣe mọ̀ pé báwo lè yóò ṣe máa momi gbóná ọlọ́mọdé ara dánwò ẹni tó dò ń gbé lọ tí wọ́n bá na ẹnu dà sí jàmọ́ sí yóò dìímú àbí òní ṣé yóò sọ pé yóò gẹun lọ́wọ́ oníṣọ́ bẹ́ẹ̀ ní kò sáré nǹkan dìímú kó mi mọ̀ gbé lọ bẹ́ẹ̀ náà lẹni tó ń gbẹ́ ń gbẹ nínú náà tán bá ti sọ omi gbóná ni o ẹni tó ń mú ọlọ́run ọba ní lahum sharabun min hamim ọlọ́run ọba ní tí a máa fún wọn mu òun náà ni omi gbóná yàtọ̀ sí omi gbóná àwọn òbítíbitì ìyà míì tún bẹ wọ́n adhabun alim ìyẹ́ ẹlẹ́tẹ̀ ìlérò tó ìpọ́lọ̀ nìkan ló lè ṣàlàyé bí àyẹ̀ ṣe rí ìyẹn náà tó ń bẹ kí ló dé tá a fi sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ àṣàbòsí fún wọn bí máa kánú látara pé wọ́n kọtọ ọlọ́run nígbà tí wọ́n ń bẹ láyé lọ́rọ̀ wọn fi já síbẹ̀ tọ́lọ́n bá wá sọ eléyìí fún wa ìgbà táwọn ò tí kúrò láyé ìtọ́lọ́run fẹ́ ni pé káwọn ọmọ ṣerú bẹ́ẹ̀ ká má sọ ẹ̀sìn ọlọ́ndẹ̀ẹ́rẹ́ ká má sọ ẹ̀sìn ọlọ́ndẹ̀ẹ́wẹ́ wa kásin lọ́n tọkàntọkàn kásin lọ́n ti gbàgbọ́ ti gbàgbọ́ kásin lọ́n pẹ̀lú agbàpọ̀ lọ́wọ́n ọba ló dá wa òun ló tó pa wá láṣẹ òun ló tó kọ̀ fún wa ká má ṣe nǹkan ká sì ṣe pẹ̀lú àníyàn kan pẹ̀lú àníyàn pé torí tọ́lọ́run là á fi ń ṣe àtòrí ẹ̀dá ṣe àwọn tí wọ́n bá wá ṣe bá mi ibi tọ́rọ̀ wọn ò jà sí lọ́lọ́run ti sọ yẹn abẹ́lẹ̀ bá nínú tóbi rẹ̀ kó mọ́ṣẹ́ ìlà bẹ́ẹ̀ kọ́lọ̀ ń kó fún wa níṣẹ́ rẹ̀ ṣe kó sì gba ìjọsìn níbàádà lọ́wọ́ wa kẹlímọ́ta ní ìhàfẹ́ ìfàtà ní. Thank you. náà nọ́mbà obìnrin tí ó bá lóyún kò sí ẹ̀rí nínú alukur'an àti sunnah nabi sallallahu alaihi wa sallam pé kó máa so píìnì máa sọ àbí ó sòkúta máa sọ àṣà lélẹ́yìí kì í ṣe ara ẹ̀sìn obìnrin tó bá lóyún kí ló yẹ kó ṣe kó lọ sílé ìwòsàn tó ti yé kó lọ tètè rẹ́gísítà fún maternity tó ti antinata kó máa lọ ọbẹ̀ èyí ò fi ni lọ́kàn wọ́n bá ní ọlọ́ ṣe scan kọlọ̀ ṣe máa sòkúta mọ́ra káàkiri ìyẹn ò sọ́ọ̀fù pọ́blẹ́mù kankan àìmọ̀ kan ó nìyẹn so tí obìnrin tó lóyún tó bá fẹ́ jáde kó máa ṣe àdìkà anabisalla salam tá a bá fẹ́ jáde nínú ilé káṣe bismillah tawakaltu ala Allah wàlà haula wàlà quwwata illa billah tó bá sọ kó tó jáde ẹ̀mí kẹ́mi ò lè kó sí la torí pé ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o tó ti mi lóyún ló jáde ẹ̀mí burúkú sì kò sí lára tó kó ṣe àtikáà tànàbí ni a máa ṣe pín nìkan ni ànábì ní ká so mara kọ́lọ́n kí ó ṣàánú wa ẹni tí ó ń tan tùràrí nine nine tó ní òun fi ń lé ẹ̀fọn kò sí nǹkan tó burú bẹ̀ tó bá yẹ kó lè lẹ́fọn kó fi lẹ́fọn sọ̀rọ̀ tó bá yẹ pé àdúrà kan bẹ tó ń bá fẹ́ sọ àdúrà yẹn tó ń wò bá ti tàn ọlọ́run ò lè gbàdúrà yẹn á sọ wípé kò síbi tọ́lọ́run ti sọ yẹn ọlọ́run ò fi gbígbàdúrà kò fi títan tùràrí ṣe májẹ̀mú gbígba àdúrà a ti wá kẹfín pé àdúrà yẹn gan kì í ṣe tọlọ́run ó ká kẹfín àdúrà tẹ́gbẹ́ tọlọ́run ni títan tùràrí yìí ṣe májẹ̀mú rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé nínú sharia islam ọlọ́run ọba nífẹ̀ẹ́ nǹkan tó mọ́ òórùn tó dáa àwọn mọ̀lẹ́kà náà fẹ́ràn rẹ̀ so òórùn tó bá dáa ní lọ́fíńdà tó dáa tùràrí tó òórùn ẹ̀ dáa kò sí haram bẹ́ẹ̀ tẹ́pà ní àti kí òórùn inú ilé kó máa dáa kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a bá ti lọ ń so ìgbàgbọ́ míì mọ́ nǹkan yẹn tí ò lẹ́tọ̀ nìyẹn tó ti wá báyìí hádà wallahu alam ẹni tó ń ta ṣéènì tí wọ́n ya àgbélébù sí kò dáa tó ti yé obìnrin mu ọkùnrin lè ta àwọn jewelries kì í ṣàràmù torí pé àwọn ọkùnrin là á lò obìnrin lè lò nílẹ̀ haúsá àwọn obìnrin àwọn ọkùnrin náà ń ta gbogbo nǹkan yẹn kódà ní saudi àwọn ọkùnrin náà ń ta gbogbo àwọn nǹkan yẹn so kò sí ní tó burú téèyàn bá ní ṣọ́ọ̀bù yẹn lè máa ta jewelries obìnrin kò sí ní tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ká sọ́ra kó mọ̀ sí pé àwọn là ń ta gbélébù ní ọlọ́nkọ́ sọ wa ń bẹ̀. Ah, bákan náà um, ẹni tó ṣeré tí èsì ṣe bíríkìlà ṣé a lè téèyàn sì mà pé ó ń tẹ̀yẹ̀ pẹ̀. àti lè sọ pé a lè kírun lẹ́yìn ẹ̀ yóò lágbára díẹ̀ torí pé nǹkan méjì ń lóró papọ̀ mọ́ tí ṣírìkù yẹn àbí kúfùrù yẹn tó bá lọ jẹ́ akbar àlékírun lẹ́yìn tó bá lọ jẹ́ asgar àlékírun lẹ́yìn ẹ jẹ́ kí n fún yín lápòjúwe àwọn ènìyàn kan bẹ tí wọ́n máa ń fi tẹ̀sùbá ṣe àbí tó máa ń tẹ̀yẹ̀ pẹ̀ kò mọ nǹkan kan probability nílò ní tí ó jẹ ló bá débẹ̀ kọ̀ láǹjẹ̀nú kankan kò ní nǹkan kan tí bẹ́ẹ̀ ẹ̀yà kí lè sọ yẹn so tába ti gé tó bá ti jẹ́ pé fọ́ọ̀lù bọ́ sí yóò wà lọ nìkan àwọn kankan kọ́ lọ́ndà fọ́ kò lànjẹ̀nú kankan tó ti ájà mú ni ló bá débẹ̀ irú ẹni alẹ́ kírun lẹ́yìn ẹ̀ torí pé kì í ṣe kèfèrí ṣùgbọ́n tí ń ṣe yẹn ẹlẹ́ṣẹ̀ ni ó ń jẹ owó àwọn èèyàn lọ́nà àìtọ́ yakulu amuwala nasi bil batil ṣùgbọ́n ẹlòmíì ń bẹ tó bá ti dúró báyìí pé kí ló pọ̀ orúkọ ẹ orúkọ mi báyìí nítorí jẹ́ ńgbà tó ń bọ̀ ni abẹ́ẹ̀kọ́ oníbẹ̀ nǹkan báyìí ló wà lọ́kàn rẹ tó ń ro òun kọ́ ní sọ̀rọ̀ yẹn àlìjànú kan ti wà lọ́dọ̀ ẹ̀ tó ti kọ̀ǹtáàtì àlìjànú tó bá wọ̀ wá torí gbogbo ala ní kọ̀rin gbogbo wa pátá la láwọn kọ̀rin àlìjànú ti ń tẹ̀lé wa kiri kò sí ìyàwó Aisha ní ìrẹ ànábì ṣé wọn náà ní ànábì níbẹ̀ ni sallallahu alaihi wasallam ṣùgbọ́n àánẹ̀ ni lọ́wọ́ àrọ́bì àlẹ́ ọlọ́run ti ràn èmi lọ́wọ́ lórí tèmi fa aslam tèmi ti gba islam fàlàyà amúrò ní illa bi khair dáadáa ni ń ṣe lẹ́gbẹ̀ẹ́ tèmi ṣùgbọ́n kò sẹ́ni tí ò ní kọ̀rí ni tó o bá ti dé báyìí kọ̀rí ni ti olùyẹ nǹkan wò yẹn yóò signal sí tiẹ̀ tó tẹ̀lé ọwọ́ àwọn ìyẹn ó ti download gbogbo information <laughs> nípa ààrẹ ó ti sọ fún irú ẹni yẹn mushriku ní àríkírun lẹ́yìn istikdam aljin wa shayatin so ṣùgbọ́n tá a wà la fẹ́ mọ̀ wípé tẹ́lẹ̀ ilé òun lò tọ̀hún ni òun lò ní tá a gbúdọ̀ fi tọ̀ pẹ́pẹ́ nìyẹn asìlù láàfin bá díìl pé mùsùlùmí ni sọtí ìpìlẹ̀ láàfin bá díìl àlàúmọ̀ ilá tá a bá rí bòmíì tá a ti lè kírun tọkàn wa balẹ̀ ká má kírun lẹ́yìn ká lọ kírun lẹ́yìn ẹni tọkàn wa balẹ̀ sí i ṣùgbọ́n tá a bá rí pé mọ́sálásí yẹn nìkan ló wà ládùúgbò àwa náà sì jẹ́ kókó kan lérí ètò mọ́sálásí yẹn tọ̀ ká gbé ọwọ́ rẹ̀ sí pé wallahu alam ọlọ́run ló mà àfi tá a bá màmá dájú pa lálìjàn nù nẹ̀ tó dá wa lójú tóun náà sì ń sọ pé bóun ṣe wáyé o gbogbo tóun sọ yẹn àlìjàn nù lòun lò èèyàn ní kírun lẹ́yìn torí pé kì í ṣe gbogbo ẹni tó ń tẹ yan rìn náà ní lálìjàn kì í ṣe gbogbo ẹni tí ń woṣẹ́ ní lálìjàn ẹlòmíì agbárí ni ẹ̀ nínú ọ̀rọ̀ tó sọ kalẹ̀ náà ni ó ti ẹni pé ìyá kan bẹ nílé yín ìyàwó bàbá rẹ ni à nígbà tí bàbá ti fayé lẹ̀ gbogbo àwọn ìyàwó wọn ti sálẹ̀ sí tí mo ń try láti sọ ni pé àyàfà tí wà ẹ̀hún náà ni mo <laughs> so oyún jìbìtì nílùú tó ti yé ẹ̀yìn ọ̀sọ́ di kèfèrí ẹ̀ṣẹ̀ ni tí ń ṣe yẹn òun jìbìtì ni so ti yé àyè sì sọ yẹn di kèfèrí pẹ̀lú ẹ̀ṣẹ̀ ìyẹn ò túmọ̀ pé kò ní jí àlọ́dọ̀ ọlọ́run lórí tí ń ṣe òun tọ́lọ́ bá fẹ́ fi pé tí ò bá tú bá o ọlọ́run kò kún wa lọ́wọ́ nínú ọkọ̀ bó ṣe rìn yàwó lọ́wọ́ alam tí o ní wídò obìnrin tí ó kú tọkọ rẹ̀ ti fayé lẹ̀ tó ń ṣe opó so lè travel nígbà tí ò tí ì parí ilépo rẹ̀ kò lè travel ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ obìnrin tí wọ́n ti dájọ́ ìyàwó ọmọ rẹ̀ ọkùnrin fẹ́ fẹ́yàwó lẹ́kọ̀ọ́ òun sì ń gbá kú rẹ̀ ìgbà tí nǹkan yẹn ń súnmọ́ ọkọ bá kú wọ́n sì ti dájọ́ wọ́n wá ní à nígbà ọkọ ti kú ṣé ìyá náà ò ní lọ kò ní lọ kò lè lọ kò lè travel ó dìgbà tó bá parí iléepo yẹn tó ti kò lè lọ obìnrin tó lóyún tọkọ fàyè lẹ̀ tó sì bímọ níjọ́ náà ó ti parí opó rẹ̀ o mo rò wọ́n yọ abáyé ọkọ kú lánàá ó bímọ lẹ́nìí ó ti parí òkú ẹ̀ nínú ṣẹ̀ríà so kò ní ka oṣù mẹ́rin ọjọ́ mẹ́wàá kankan tó bá ti lè bímọ tẹ́pẹ́ lóyún lọ́kọ́ fi fa ayélẹ̀ so ti yé tó bá yẹ kó ṣẹ̀ṣẹ̀ lóyún náà ni kò ní ka oṣù mẹ́rin ó dìgbọ́ bá tó bímọ kó tó parí ilépo ẹ̀ wọn èé ka oṣù mẹ́rin ọjọ́ mẹ́wàá fún obìnrin tó lóyún tọkọ fàyélẹ̀ ló fi jẹ́ pé tóbi lọ́kọ bá fa ilẹ̀ wọn kọ bẹ̀rẹ̀ ta ló lóyún náà àwọn ìyàwó ẹ̀ eléyìí lóyún owó oyún oṣù mélòó ọ̀sẹ̀ di oṣù kan ni ìwọ ó dìbò oṣù mẹ́jọ lòpò tiẹ̀ àwọn yòókù tí wọn lóyún oṣù mẹ́rin ọjọ́ mẹ́wàá àbí nígbà tó ń yẹ pé kódà ń tà ń wù gan ni ọba bímọ òun ti parí òpó tiẹ̀ jẹ àwọn tó kù tí wọn lóyún gbogbo nǹkan o fasalu ahlad ẹ jẹ́ ká máa béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá nímọ̀ nípa rẹ̀ tó yẹ pé táwọn ìjókòó tì nìyẹn tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ká béèrè lọ́wọ́ wọn lórí àwọn nǹkan tí a ò bá mọ̀ àbí káwa náà wá mọ̀ nípa àwọn nǹkan yẹn kọ́lọ́n kí kó ṣe níwọ̀n fún ẹnìkọ̀ọ̀kan wa. ẹni tó bá jẹ́ òṣìṣẹ́ ìjọba tó sì fẹ́ ṣe òpó yóò ṣe òpó rẹ̀ náà ni torí pé ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n tó bá yẹ pé kò sẹ́nì kankan tí ó tọ́jú rẹ̀ àbí iṣẹ́ tí ń ṣeun kò sígbà láàyè fún un láti wà nílé wọ́n fún nígbà láàyè kó lọ bí iṣẹ́ òun tó bá ti lọ láàárọ̀ kó má gbàgbé kankan lọ tó bá ti kó òun bí iṣẹ́ òun kó padà sí sínú ilé kó sì má ro dúdú kẹ dúdú tí bá ń lọ tí wọ́n fún ma béèrè pé à ń sọdún ni là so kó lọ kó ṣiṣẹ́ tí ó ṣe kó sì padà sí inú ilé pàápàá jùlọ ẹni tó ṣe pé bóyá jíjẹ múmu òun náà ló ń gbìyànjú ẹ ṣẹ̀ríà Islam ṣe ń kì í ṣe èèwọ̀ ẹni tó ń sopó lọ́wọ́ kọ́ mọ́ ta gàrí kọ́ mọ́ ta ṣúgà kọ́ ta kúlíkúlí wájú ta o abẹ́ra kuli, kọjá àdè kọ́ ta kúlíkúlí rẹ̀ fún wọn ó sì wọ̀ lọ lé àti ah, bẹ́ẹ̀ ń sopọ̀ lọ́wọ́ ni ẹ tó ń jáde ah, ah, kì í ṣe bí kọ́ mọ́ bọ̀ ta ó lè dúró ta kọ́ gbatẹ́gùn tó ti yé ilé kejì kó kí wọ́n ń bẹ̀ kó sì ń ká tó burú ń bẹ̀ o kì í ṣe bí ká tì mọ́lé kò gbúdọ̀ rórùn kò gbúdọ̀ rí sánmà kò gbúdọ̀ fọ́nu kò gbúdọ̀ dírun sóun ló pa ọkọ ni wájú sóun ló pa so gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká mọ ìdájọ́ islam lórí ẹ̀ wallahu alam náà ẹni tí ọ̀rọ̀ tá a fa àsọ̀wọ́ kúnlẹ̀ rẹ̀ ìtọ́lọ́mbá ni rántí bẹ̀ tó ti àkọ́kọ́ nú ẹ̀ orí ọ̀rọ̀ pé ànábì sọ wípé ẹni báyìí ò ní ó pa àfàwọ̀ àlè sànàbí wa ṣàdúrà fún àwọn sàbẹ̀ ní kí irukú báyìí má jẹ̀ tiẹ̀ gbogbo àwa tá a jókòó yìí ọlọ́run ti mọ̀ kú tí ó pa wa ọ̀rọ̀ àdúrà ọ̀ràn tó ti yé ẹ̀yin ò ládùúrà nù àfààyè lẹ̀ nǹkan kan ní òjẹ́ sábàbí tó ti yé tó wà ń bẹ̀rù kìí sọ̀rọ̀ àdúrà tó ti yé báyìí nǹkan kan ní òjẹ́ sábàbí ọlọ́run fi hàn nẹ́bì lànẹ́bì kan sọ ọlọ́run fún ànẹ́bì láàyè pé sàdúrà sí mo fi hàn ọ́ ni ní tí màá ṣe ní tí ó ṣẹlẹ̀ nìyẹn ọlọ́run a sì máa ṣe nǹkan míì kẹlòmíì ò lè sùúrù wájú ọlọ́run torí pé ẹni tó ti ṣe àwọn tó kù díẹ̀ káàtó tọ́lọ́run fẹ́ foríjì ẹnìkan abá lọ pa ẹni yóò bá ru gbogbo àwọn ọba àdọ́mọ àlìjẹ́nà tí ọlọ́run máa fi ṣe ń to ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n èèyàn sọ pé ká mọ̀ máa bẹ lọ́hùn èèyàn máa bẹ lọ́hùn ní gbogbo ìgbà lóòrèkóòrè kọ́lọ́n kò máa fi ṣọ́ rẹ̀ sọ wa. náà àwọn khawarij a sọ wípé wọ́n máa ń mọ alukur'an wọ́n máa ń mọ gbogbo ẹ̀ kankan tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn ikra ikra one ikra two ikra kan bẹ tẹ́ẹ̀kú lárúbáwá ni wọ́n sọ ń bẹ trout ikratu wọ́n ń so ìbò wọ́n ń ṣe gbogbo ẹ̀ lọ́nà kààbọ̀ náà mi àwọn tí wọ́n sábà máa ń gbé wá lórí kébù ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọ́n máa ń ní ká sọ́ra torí wípé bẹ́ẹ̀ nu àwọn èèyàn náà bá ṣe dùn bórí rédíò tiwa náà ṣe rí tẹlifíṣàn wa tiwa náà ṣe rí bíbẹ̀ náà síbi tiwọn náà ṣe rí náà nìyẹn akálàṣe tiwọn kàn lè yàtọ̀ díẹ̀ sí tiwa because ẹ bá fẹ́ kí station yín káwọn èèyàn máa wò ó ẹ máa gbé àwọn èèyàn tó ṣe pé àwọn èèyàn fẹ́ràn ẹ máa gbé wọn wá alágbájá ní fast stand by program every Wednesday ló máa ń ṣe wọ́n máa gbé wa kódà kan ní ẹ máa sanwó wọ́n ń fi personality ẹni yẹn boost station yẹn ni káwọn èèyàn bá lè máa gbọ́ tó ti yé n tán pè ní alimaslahatul masala masdarun min masadiru tashri adilatu dalilun min adilatu shari'iyya òní maslahatul marsala kì í ṣe gbogbo àwọn onímọ̀ náà panupọ̀ lérí ẹ̀ nínú àdìlà shar'iyya alkitabu wa sunna wal ijma alkiyas istishab maslahatul marsala al'uruf shar'u man qablana gbogbo kìíní yẹn tóbi mẹ́wàá mẹ́rin lẹ́nu papọ̀ lé lórí mẹ́fà tó kù ẹnu ọ̀pápọ̀ lérí ẹ̀ nínú ìtẹ́nu ọ̀pápọ̀ lérí ni maslahatul marsala bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ náà maslahatul marsala ìyẹn ò túmọ̀ pé ntọ́lọ́hún ò fọ́ra mọ́ tánàbí takò káwá sọ pé àfi ń gbẹ́sìn lárugẹ o tó ti yé ìdí nìyẹn tó yẹ ká nímọ̀ nípa Islam kò sí onítọ̀hún kódà kó sọ ọmọ Saudi tó bá ti sọ tí ò bá ẹ̀rí Ọlọ́run á sọ pé tó sọ yẹn ò rí bẹ́ẹ̀ ká máa ń ṣẹlẹ̀ dáadáa èyí ó sọ fún kò bá sọ ọmọ Saudi gẹ́gẹ́ ẹni tó sọ yẹn kò rí bẹ́ẹ̀ torí pé tọ́lọ́run sọ tánàbí sọ lélẹ̀ torí pé ẹ̀sìn Islam yìí ṣẹ̀sìn Saudi bẹ́ẹ̀ sì ni kì í ṣẹ̀sìn Lárúbáwá ẹ̀sìn tọ́lọ́run fún gbogbo àgbáńlá ayé ni gbogbo ẹni tó bá sì ti jẹ́ onímọ̀ náà ni ó máa sọ̀rọ̀ kódà àgbà mi ń bẹ dúdú ó máa sọ̀rọ̀ lárúbáwọ̀ kò ní lè dá sí àáfàá wa muhammad al-aminu shinqiti rahimahullah ọlọ́run bá kó bá ayọ́ ní sí èèyàn dúdú ni nínú àwọn àgbà àáfàá tó sì fẹ́ kọ́ gbogbo àwọn ará saudi ń kíw ọjọ́ kan bẹ̀ lẹ́ni fámìlì shanakitọ̀ fámìlì shinqiti shinqiti shinqiti ará mauritania ni wọ́n ń sọ ọmọ saudi ṣùgbọ́n lẹ́ni tẹ bá ń sọ wípé muhammadu aminu shankiti ẹni tó mọ ìmọ̀ fíkíù jù tí gbogbo àwọn èèyàn recognize ní gbogbo madina pátá Muhammad aminu shankiti gbogbo èjì ẹ̀ ò tí ju ọmọ forty five years lọ. tó láàfin lè mọ̀ wípé tí bá ń sọ̀rọ̀ gbogbo àwọn tó jẹ́ ọmọ saudi gangan oníkàlùkù ó sì kúbẹ́kúbẹ́ báyìí ni wọ́n mọ̀ gbọ́n tí ń sọ̀rọ̀ sheikh nasiruddin albani kì í sọ ọmọ lárúbáwá albani sheikh albani sheikh albani kì í sọ ọmọ lárúbáwá imaamu bukhari sọ̀rọ̀ Bukhari Bukhari tá n kà yẹn ara Russia ni kì í sọ ọmọ lágbáwá gbogbo ẹjọ́ bá yìí sọ̀rọ̀ lẹ́nu asọ̀hù kútùbí bada kitabillahi sọ̀rọ̀ Bukhari kì í dẹ̀ sọ ọmọ lágbáwá so ẹ̀sìn Islam ti ó ti open kì í ṣe pé torí pé mo jẹ́ lágbáwá ẹ̀ tó bá ti nímọ̀ ni ó sọ̀rọ̀ bí dúdú bá nímọ̀ bí bá ń sọ̀rọ̀ lágbáwá dákẹ́ lábẹ́ bá yọ̀ sọ kó sọ dúdú ó nìkan gbẹnu ẹ̀ sọ̀rọ̀ ẹ rí lárúbáwá mi tí ó máa ṣe nǹkan mi tó máa correct ẹ pé no là pé tó ń ṣe yẹn kò bá súnà mu ọ̀tà kò súnà so ká mọ́ wà lárúbáwá ní sọ̀rọ̀ lórí kébù in tó bá sọ yẹn kílẹ̀ rí in tó sọ òǹlà o gbogbo a àtàsí máa ń channel channel lígele yà ń gbọ́ channel lérí kébù channel àwọn ṣé àwọn àmbẹ́ o ó wà ń bẹ́ o nínú yàrá rẹ ló ti sọ̀rọ̀ tó ló fi jẹ́ pé irú nǹkan yẹn gan ó yẹ kéèyàn sí kàtúwẹ̀sì pẹ̀jọ ṣáná ìwúlá lè máa gbọ́ ìwúlá lè máa gbọ́ nú ẹ̀ so kọ́lọ́ wọn la ṣùgbọ́n Iqra to some extent eh, station yẹn sì dá Iqra Saudi lónìí méjèèjì èmi ọmọ tí oní píìsì léwu tó ti yé mi ọmọ píìsì ṣùgbọ́n Iqra Saudi lónìí mi ìmọ̀ ti tù ṣùgbọ́n ti Iqra one ti lárúbáwá twelve lábáná máa ń sọ bẹ́ẹ̀ àwọn kìnìún ló nìyẹn Saudi náà ló ní so ti yé kọlọ tẹ́yẹ̀ bá fẹ́ sọ Jazeera ńkọ́ tẹ̀bí ẹ̀ lábá náà náà ní Al Jazeera ìyọ́ra àwọn tán kásìtì news báyìí tí wọn ò borí tí wọn ò sì rántà so ìyẹn àyè mẹ́sìn wa lórí channel so ti yé níbo láti mẹ́sìn wa kọ́ọ̀lọ̀ lọ́wọ́ kọ́ọ̀lọ̀ rọ̀sọ̀ níbẹ̀ láti wa sísítà tó já sínú nínú kòtò ẹni tí wọ́n sì ń sọ pé gbàgbọ́ yẹ̀sìn jù ọ lọ torí ọkọ̀kọ́ sá lọ náà ó lọ pa àwọn obìnrin tí ó gbé ìyẹn ló túmọ̀ àìmọ̀kan ẹni yẹn ìyẹn ló ṣòpá láìmọ̀kan ẹni yẹn kódà bó bá wọ̀nràn kéèyàn ó gbé bó ṣe wà níbẹ̀ yẹn kéèyàn ó gbé tó ti yẹ kéèyàn ó gbé gẹ́gẹ́ bó ṣe wà yẹn ó lè mọ́ lè dìde mọ́ tí nira ó sì mọ mu tí ò bá rẹni rescue ẹ̀ ń bẹ̀ ó lè bọ́ sálì kìámà èyàn ò tún gbaládá lọ́dọ̀ ọlọ́ so ti yẹ in tó yẹ kéèyàn ó ṣe ni wọ́n ti ṣe yẹn bọ́ síbẹ̀ kò ní ìdí máa wí ẹnìkan fẹ́ tó bá fẹ́ sọ̀rọ̀ kó sọ̀rọ̀ èyí ó béèrè pé gbogbo ẹ̀rí tó bá nílò kó wá láti lè proof tí mo ṣe pé kò right so ti yọ báyìí ṣùgbọ́n téèyàn bá fẹ́ gbin náà kéèyàn ó bẹ̀rù ọlọ́ torí pé bọ́ bá ti fẹ́ gbin náà ṣètọ́ ni ó ti wá bọ̀ ṣètọ́ ni ó ti wá ah, opportunity tó ní o lè mọ́ ni mọ́ o <laughs> owó tó bá fẹ́ fọwọ́ tẹ̀ sáré fọwọ́ tẹ̀ torí ṣètọ́ ni ó wà á ìwọ ni kó o tètè tó àníyàn rẹ ṣe lórí nǹkan yẹn ká rescue ẹni tí ó wà nínú ìṣòro kódà kó sóbìnrin bó ṣe yẹ ká ṣe ò ní ti ìgbésẹ̀ tẹ̀yìn gbé yẹn so àfáà tá à ń sọ pé ó lágbòye yẹn <laughs> ìyẹn ló ṣòwò pé ọ̀rọ̀ òye náà la fi sọ pé ìmọ̀lẹ̀sìn kì í ṣe wàràwàrà ló ti yé ó ti dúpọ̀ àyẹ̀wò ah, àwọn ará yìí kan ti kó sínú kòtò ó ti di yẹ̀yẹ́ ó ti di yẹ̀yẹ́ àwọn yìí ò sì ní gbé so òdú yẹn tó fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ gbìyànjú kí èèyàn ó ṣe èèyàn ó gbà láyé lọ́dọ̀ ẹ̀ tani èèyàn bá ti dà lórí ní téèyàn ṣe wallahu alam náà mo rò pé a ti dáhùn gbogbo àwọn ìbéèrè àgbà béèrè wọlé ìbéèrè tiyín kílẹ̀ ẹni tó fa ayélẹ̀ tẹ́nìkan fa ayélẹ̀ táwọn èèyàn wá ń sọ pé ọláàánú àwọn lọ ṣeré ni wọ́n ń ṣe eré kọ́ lè yún àwọn ò ṣeré o ṣùgbọ́n tí wọ́n ń ṣe yẹn ẹ̀sìn ò fẹ́ sotiye aniyaha ò ní wọ́n ń pè yẹn bẹ́ẹ̀ nìkan bá fọ ayé lẹ̀ a ò gbúdọ̀ sọ ọ̀rọ̀ burúkú omi lè jáde lójú ṣùgbọ́n wà láàánú kó lọ ilà àmà yóò tẹ ọ̀rọ̀ padà ní tó gbúdọ̀ máa jáde lẹ́nu wa nǹkan tí ó yọ ọlọ́run nínú àdúrà ni ọlọ́run kó bá àforíjì ọlọ́run kó bá àyọnu sí ṣùgbọ́n pé ah, aláàánú lọ kíní kan lọ a gbúdọ̀ ọ̀rọ̀ yẹn lè fẹ́ máa wá gẹ́gẹ́ bí ọmọ nìyàn ẹni tó bá wà pẹ̀lú ẹni yẹn kó máa pàkíyèsí ẹ̀ pé kó máa kó ṣe sòrò ṣàdúrà fún ni so àwọn nǹkan yẹn ní ẹ̀kọ́ ti Islam ṣùgbọ́n tẹ̀yìn bá débi ọ̀dọ̀ àwọn kèfèrí ẹ̀rì ẹlòmíì ó larí mọ́lẹ̀ ẹlòmíì ó gúnra rẹ̀ ní nǹkan ṣéyìn ẹni kí n tó ṣẹlẹ̀ kó tó padà ní nígbà bá hàn rẹ̀ ilé mọ̀ tán kò jẹun jọ́ kìíní jọ́ kejì kò jẹun gbàtò ní jọ́ kẹta àwọn nítọ̀ nígbà tẹ́ ti ní jẹun mọ́ náà ni òjá dáná tí mo jẹ mọ́ <laughs> ó ní òjá dáa ìjọ́ kìíní ẹ̀ jẹ́ ìjọ́ kìíní ó jẹ́ sí